وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار لما تذكرون بعد الصلاة تقرأ بسم كاتب سبحانه وتعالى صلى الله عليه وسلم ويا بني الصلاة بعد الصلاة ما بعد حتى أتوقع أقوال النبي صلى الله عليه وسلم أسمع بين سبحانه أقول في يوم nítẹ̀síwájú àlàyé sábà lórí àdéhùn ẹ̀sìn Islam ìmọ̀ràn mi. inú ìrọ̀lẹ́ tí ọlọ́pàá ìjọba ti fún wa ó náà ní pé ọlọ́run bá ìjọba ó mú sàlàyé àwọn àpẹẹrẹ fún wa nípa ọjọ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá ìjọba ó ti ẹjọ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ pé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tí ó fura yóò kà dé ní ìjà lójijì sọ eléyìí nínú anúkọ́lọ́ ọba àdìkọ́lá sọ fún wa ni ó jẹ́ pé tí ọba fún wa láwọn àpẹẹrẹ ni ìpè àpẹẹrẹ tẹ́sí máa mà ìpè ọjọ́ òbí dàdìkìlá máa ó dé àbá máa wò ó pé á ọkàn wa dé bá wa lójijì ni àmọ̀ pé ọjọ́ àdìkìlá máa ń bọ̀ àmọ́ ní orí tí ọlọ́run ọba àdìkọ́lá fún wa ó sọ àwọn àpẹẹrẹ fún wa nípa ọjọ́ òbí dàdìkìlá máa lóríṣiríṣi ní látẹnu anabiwa muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ pé àwọn àpẹẹrẹ yìí <clears throat> yóò máa jẹ́ ìfúnilára yóò sì máa jẹ́ ìtanijí fún ẹni tí ó bá lè ronú nípa pé ọjọ́ ògbéjà al-qiyama ọjọ́ kan tí ó ń bọ̀ ni. ọlọ́run bá a lè jọlá ó sọ fún wa nínú Al-Qur'an. الله بارك لني اقترب للناس حسابهم وهم في غفلة معرضون الله بارك لني ìṣirò àwọn ọmọnìyàn ó ti súnmọ́ wọn yàní ọjọ́ ìṣirò láti ti òkú sọ́dún ti láyé ọjọ́ náà ti súnmọ́ wahum fi ghaflatin muhridun àwọn tí wà nínú ìfọ́nukọ́ra wọ́n wà nínú gbàgbéra mu'ridun so eléyìí àtàwọn àyàn míì ti ń bẹ nínú Al-Qur'an tó jẹ pé ọlọ́run bá àdìjọ lásàlà yìí fún wa nípa pé ọjọ́ gbèdé àlùkìyàmà ó súnmọ́ ọjọ́ gbèdé àlùkìyàmà ó súnmọ́ àwọn àyàn náà pọ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi náà sàlà yìí fún wa ìpè ọjọ́ gbèdé àlùkìyàmà ó súnmọ́ anabi ní bu'istu ana was sa'atu kahatayn anabi ní ìgbà tí wọ́n gbé mi dìde láàrin ìgbà tí wọ́n gbé mi dìde títí tí ayé òfin parẹ́ sálùkì àpò òfin parẹ́ kò ju dédé àlàfótó wà láàrin ìka àárín àdìka àbábẹ̀ lálọ́ ẹ kọ́l wọ́dọ́n àtàbàbàtà wọ̀lúwọ̀sà anabi àná méjì báyìí ẹ anabi ní àtìka méjèèjì báyìí ìkadà fún fábẹ̀ la àdìka àárín anabi ní bó ṣe wà síra wọn wọ́n ní èdè bí kíni èdè bí ọjọ́ bí àti àmọ̀ ìsúnmọ́ àti ìsúnmọ́ so gbogbo eléyìí anabi sallallahu alayhi wa sallam obìnrin ti kíni obìnrin kú wa lára ó sì fi yí ká pé ọjọ́ òbí dàtí àmà tó súnmọ́ ni ilé ká máa palẹ̀ mọ́kùnrin kébé tí ó di bá wa lódìdí. sábà wá ń sọ̀rọ̀ nípa àṣùrọ́tù sáà àwọn àpẹẹrẹ sáàbì máa mọ̀ yí pé ọjọ́ òbí dàtí àmà ó súnmọ́. kí ni kátà àgbàlérò pẹ̀lú àṣùrọ́tù sáà òun náà ní alàmà òun náà làwọn àpẹẹrẹ kan ẹ alẹ́tí tẹ́sífò sáà tó jẹ́ pé yóò sáwájú kótó di pé ọjọ́ ògbìjà ti àmà dé kéde kótó di pé ọjọ́ ògbìjà ti àmà dé á yẹ àwọn àpẹẹrẹ yẹn káàkiri àmà tó di ó gbọdọ̀ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ti anabi sàlàyé fún wa gẹ́gẹ́ bí àwọn àyà tó wà nínú Al-Qur'an ẹ wá rí àwọn ni gẹ́gẹ́ bí o ṣe wá láti nu àwọn àdìsá nàbì sallallahu alaihi wasallam àwọn olùmọ̀wò àwọn àdìsá nàbì sallallahu alaihi wasallam tó ti sàlàyé àwọn àpẹẹrẹ ẹjọ́ gbé dàgbé àmì fún wa àwọn akun sọ́nà oríṣiríṣi tá sọ̀rọ̀ nípa àtàà àsìkò ẹ̀ àtàà àsìkò yìí ọ̀nà mẹ́ta ló pín sí àtààtù sughra àtààtù al-wusta wàtààtù kubra ẹ̀rí àtààtù sughra yìí àsìkò yìí tó jẹ́ kékeré òun náà ní àsìkò kú ẹni kọ̀ọ̀kan wa òun náà làsìkò kú ẹni kọ̀ọ̀kan wa ẹ alábi ni màmá àdá ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ṣe yàrá tó ẹni tó bá ti kú ọjọ́ òkúta ṣe àmọ̀ ṣe ti dé nù kéde tó ọjọ́ òkúta ṣe àmọ̀ ìdí ìdí ẹni dé ìtura náà ni pé kó ti bẹ̀rẹ̀ ìrìn àjò àti àmọ̀ ṣe ẹ̀rù ohun tó bá yẹ ṣe máa ń tẹ̀sí láyé má ó ti bẹ̀rẹ̀ ìrìn àjò pé tọ̀ ọjọ́ àti àmọ̀ so eléyìí wọn náà pè ní àṣà àdú àsùnkọ ẹnìkan ló ló ní tiẹ̀ yóò máa ṣẹlẹ̀ sí i gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní àṣà àdú àlùkọ òun náà ní àsìkò àwọn generation kọ̀ọ̀kan àwọn àsìkò tó jẹ́ pé generation kan yóò kàn lẹ̀ pátápátá ẹ so ẹ wà ní pé àwọn kan àwọn tó kọ́ tó kù láyé ní wọn jẹ́ àwọn new generation àṣà àdú àlùkọ wọn lànà ìsọ̀ bá wà lọ sálà ń sọ níbi àdìbò yẹn kan ipe tí o bá fi di ọgọ́rùn ọdún lónìí ẹ́ alábì ní kò ní sí ẹ̀ ní kan tí o mọ̀ mí lórílẹ̀ nínú àwọn ìbẹ̀ lónìí mọ́ nínú àwọn àpẹẹrẹ nínú àwọn ọ̀jíza níbi sọ̀rọ̀ wà lọ sálà ń kó sọ̀rọ̀ pé tí o ṣẹlẹ̀ ọdún báyìí tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ̀ fún anábì òun náà ní wọlé mi wá anábì lẹ́yìn ọgọ́rùn ọdún sóòdì tó ń sọ̀rọ̀ yìí o kò ní sí ẹ̀ ní kan tí ń ògbà tí wọ́n ti tọpasẹ̀ àwọn tí ń bẹ láyé nígbà yẹn nínú àwọn tàbí ànábì gbẹ wọ́n rí pé kò sí ẹni tó kọjá ọgọ́rọ̀ ọdún sígbà wọn àwọn tó kú ẹni bíi ninety eight years lẹ́yìn wàtá nàbí sọ̀rọ̀ ẹ̀ dẹ́mu àlùmíì bíi ninety seven pàṣẹ kọ́dà àwọn onímọ̀ wọ́n tún tó báwọn yẹn ti kú pé sàlùkù bẹ́ẹ̀ ní maka sàlùkù bẹ́ẹ̀ ní madina sàlùkù bẹ́ẹ̀ ní sinna tàbí ànábì wọ́n tó báwọn gbogbo ẹ̀ pátápátá ìtumọ̀ eléyìí náà ni pé yàrá sáàdù àlùwòsàn àwọn generation kan wọ́n tó ní wọ́n kó lẹ̀ yányá ìwé náà ti sẹ̀ láwùjọ náà wà ní bàbá ń wò níbi àmọ́ wò pé wọ́n ká ló fún ọ bàbá kan láti wọ́n pé kí gbogbo àná wọn ti lọ sáà ká ló fún un tẹ́lẹ̀ nípa wà lóko mi níbi yóò rí pé kò tiẹ̀ wá gbogbo àwọn tó jágbàlagbà wọ́n ti kí ni ti kásẹ̀ ńlẹ̀ tán àwọn generation mi lóko tó eléyìí náà nínú sáà nínú àsìkò náà ní tọ́lọ̀ balùwẹ̀ láti pé àsìkò àwọn ìrẹ́ àwọn jẹnẹrẹ́ṣẹ̀ yìí fún ti fi fún kò láyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wá ní àsìkò ẹlẹ́kẹta ó náà ní kébi àsìkò àdúgbò ó náà ní àsìkò àdúgbò eléyìí gbogbo ayé pátápátá bàtà yóò parẹ́ nù àsìkò tọ́lọ̀ gbogbo ayé pátápátá so mẹ́tẹ̀ẹ̀ta ó náà làwọn afáàfin àṣà àdúgbò sọ̀tà bá wá sọ̀rọ̀ nípa àṣàlọ́tù sáà àwọn àpẹẹrẹ ọjọ́ àpẹẹrẹ àsìkò yìí tá a gbà lérò pẹ̀lú ẹ̀ ọ̀nà ni àṣà àtúnyí òkùrọ̀ ọ̀nà ni ọjọ́ ìjà ti á mọ́ àwọn àpẹẹrẹ tá a gbà pé ọjọ́ ìjà ti á mọ́ súnmọ́ tẹwàájú àwọn àpẹẹrẹ tá a gbà pé àti á mọ́ súnmọ́ yìí náà àpẹẹrẹ mẹ́ta ọ̀nà mẹ́ta náà làwọn àpá àtúnfin àpẹẹrẹ mẹ́ta yẹ sí ẹ́ àwọn nǹkan bẹ tó jẹ́ pé àmàrọ́ọ̀tún zọ́hárọ́t wọ̀nkọ́dọ̀ àwọn nǹkan bẹ àwọn àpẹẹrẹ kan bẹ tó jẹ́ pé ó ti wá ó sì lọ inú àpẹẹrẹ àlùkìyàmù náà ló ti ṣẹlẹ̀ ó sì kọjá ó sì wá fún lára pé àlùkìyàmù ni ó súnmọ́ náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àmàrọ́ọ̀tún zọ́hárọ́t wàlá tàzáàlì àwọn àpẹẹrẹ kan bẹ ètò ìbámu tó jẹ́ pé nínú zọ́hárọ́t wọ́n ti hàn wàlẹ́ àtàzà àlọ́ wọ́n ti kíni wọ́n ti ní àti ní wọn kàn ní ọ̀sẹ̀ lọ. ẹ̀sìn báwọn bẹ́ẹ̀ náà ni wọ́n kó àwọn àmàrà ọ̀tún láfùtàzà àrùn ìlà ìhàlì àwọn àpẹẹrẹ ní ọjọ́ ìlúkò sí hàní àwọn yóò máa lọ ní àlọ́wọ́ gbẹ̀yìn ni tó mẹ́tẹ̀ẹ̀ta kó náà ni wọ́n fún ẹ sí. so àwọn àpẹẹrẹ yìí tó wá sọ̀rọ̀ o jẹ́ pé nínú àwọn àpẹẹrẹ yìí a máa ní nǹkan tó jẹ́ pé negative ni ó máa jẹ́ láàrin wa ẹ a máa ní àwọn nǹkan tó jẹ́ pé positive ni àwọn kan máa rí pé development ni àyípadà ni bẹ́ẹ̀ ni àpẹẹrẹ ni wọ́n fi ti fún wa pé ọjọ́ òkúta ìyáàmà ọ̀sùn máa. nínú àwọn àpẹẹrẹ tí anabi sallallahu alaihi wasallam kà fún wa nínú àwọn àpẹẹrẹ pé ọjọ́ òkúta ìyáàmà ọ̀sùn máa nínú ẹ̀ òun náà ni bi'satu nàbí sallallahu alaihi wasallam gbígbé ànábì gbé nínú àpẹẹrẹ pé ọjọ́ gbọdọ̀ kí á mọ̀ súnmọ́ ni nígbà tó ti gbé ànábì gbé báyìí ó túmọ̀ pé ọjọ́ gbọdọ̀ kí á mọ̀ kò jìnnà má Anas bin Malik radiyallahu anhu nínú hadith wa nínú Sahih Muslim Anas ní ànábì ní bu'ithu ana was sa'atu kahatayn ànábì ní wọ́n gbé mi dìde hadith sá wọ́n gbé mi dìde lásìkò tán gbé mi dìde sí ọjọ́ ògbéjà kìámà anábì ní fẹ́dà gẹ́gẹ́ bí kíni nígbà tí bí àlàfo tó wà láàrin ọmọ ká àti kábẹ̀lá kíni kókó rẹ̀ ìfábẹ̀lá àti káàrin anábì ní bí àlàfo tó wà láàrin méjèèjì nìyẹn wọ̀dọ́ mọ̀tàkà bàtà wàlúwòsàn anábì apá méjì pàpà báyìí láti fi ṣe kíni láti fi ṣe tẹ́ẹ̀bí mọ̀ bó ṣe súnmọ́ pẹ́kípẹ́kí gẹ́gẹ́ bọ́lá láti tọ́ka sáà nàbí tọ́lọ̀ ń bóyá nàbí sallallahu alaihi wasallam dìde sáà nàbà lọ lè wù àti sáà nàbí sallallahu alaihi wasallam tó ṣe hijira sísì ànábì ṣe hijira ní kàbí one thousand four hundred and forty one years ago àti tó ṣe hijira nù kánábì tó wá ṣe hijira ó ti lo ọdún mélòó ó ti lo ọdún mẹ́tàlá so àmọ́ sọ pé ànábì sallallahu alaihi wasallam àti tó gbé ànábì ti gẹ́lẹ́ yóò máa jẹ́ mi kàbí ni yóò máa jẹ́ kàbí one thousand eh, four hundred and four hundred and sixty four àbí four hundred and sixty four years ago náà ti gbá anabi dìde lọ́wọ́ wá ti gbà ó nísìnyí anabi ló sùsùn ọjọ́ gbéra lọ́sẹ̀ yára olùsùnmá àmọ́ báwa ṣe ń ka òǹkà lọ́dọ̀ tiwa ó yàtọ̀ sí bọ́lá ọba àdìgbàlá ìdí kìíní ẹ̀ ọlọ́run ọba àdìgbàlá ní ọjọ́ kan lọ́dọ̀ ẹ̀ ó dà ẹgbẹ́ bíi kìíní ó dà one thousand years ní lójú kìíní bẹ́ẹ̀ ní kà yẹ kí ní ayọ́mọ̀ ìdàlá tààlù ti sànà mi má dàrú tó ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ó dà gẹ́gẹ́ bí kẹ́ni gẹ́gẹ́ bí one thousand years ajẹ́pẹ́ tá a bá fi wò ó gẹ́gẹ́ bí ó ṣe lọ́dọ̀ ọlọ́run bá yẹn lọ́la ajẹ́pẹ́ láti tẹ̀mẹ́gbà nàbí ìdè ìsìn kò sí ìkọjọ́ méjì ìdókòwé one thousand four hundred and fifty four years ṣe gbọ́dọ̀ nẹ́kùn lànà ìsọ̀lá àlùbọ́dà tó ìdè ajẹ́pẹ́ ńgbà nàbí ìdè ní july kò sí ju ìkọjọ́ káàbọ̀ àwọn ìmọ̀ ọ̀gá àwọn ìdè ní àlùjáàmọ̀ sọ ó ti sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ nínú àwọn àpẹẹrẹ ikú ọjọ́ ògbéjà kí a máa súnmọ́ òun náà ni mawudu nabi sallallahu alayhi wa sallam ikú anabi nínú àpẹẹrẹ náà ni inú àpẹẹrẹ tó wá sọ wá náà ni ipe ọjọ́ òkú anabi sallallahu alayhi wa sallam ó ti súnmọ́ eléyìí ó wà nínú hadithu Awf bin Malik radiyallahu anhu èyí wà nínú Sahih Bukhari tó wà Sahih Bukhari nígbà tí anabi sallallahu alaihi wasallam sọ pé ọ̀dùn títàn lẹ́yìn ẹ̀yẹ́dẹ̀ ìta anabi ni ẹ̀ka nǹkan mẹ́fà kan ó wà ní àwọn nǹkan tẹ́ ẹ gbọ́dọ̀ rí síwájú kí ni síwájú kí ọjọ́ òbí dàrẹ́ kìá mọ́tò tó nígbà tí anabi wá ń kà inú tí anabi kà fún wọn anabi ni máwù di ikú mi èdè wa ni tí anabi ò bá kú nìkan èdè wa ìgbésí anabi àti àmọ̀ súnmọ́ ni ẹ eh, mẹ́wàá tó gbé anabi dìde náà ẹ anabi kú ní twenty three years mẹ́wàá tó gbé dìde ẹ ti bá so anabi ní apẹ̀rẹ̀ nínú ẹ ti mọ̀ pé ọjọ́ bíi dàdí àmà òdì sọmọ torí pé anabi anabi gbẹ̀yìn anabi eh, alẹ́ mọ̀ wípé àmọ̀yọ́nù ah, ah, tí àtúntò lò anabi yóò tún wá àbímọ̀ mi yóò wá àwọn ìwà sọ fún yín kékeré kan òun náà ní gbẹ̀yìn ẹ ti mọ̀ pé kí ni òun lọ bí àdìbò náà so anabi sọ wá wà lọ́sàlám ó ní ikú òun ó wà nínú àpẹẹrẹ táàbù mọ̀ pé ọjọ́ òbí dàbí àmà ó súnmọ́ nínú àpẹẹrẹ táàbù nàbí sallallahu alaihi wasallam kà fún wa òun náà ní fatihu baitul maqdis fatihu baitul maqdis anabi ní baitul maqdis táàbù Jerusalem lónìí anabi ní àwọn mùsùlùmí ó padà tètè ní wọ́n padà sí ìlú yẹn yàtọ̀ wọ́n kọ́ ń ká ìlú yẹn tí ó wà lábẹ́ ìsìlámù lábẹ́ mùsùlùmí eléyìí ní àwọn àpẹẹrẹ táàbù nàbí sallallahu alaihi wasallam kọ́ ni nínú àwọn apẹtẹ tó ti ní tó ti wáyé tó ti ṣẹlẹ̀ tó ti kọjá ní. àwọn olùmọ̀ ní apẹrẹ yìí ó ṣẹlẹ̀ nígbà yẹ Umar ibn al-Khattab radiyallahu anhu ní ọdún kẹtàlá ọdún kẹrìndínlógún tánà sallallahu alaihi wasallam tó yíra sixteen years after hijrah ó tún wà pé lẹ́yìn ọdún mẹ́fà sanabi sallallahu alayhi wa sallam sanabi sèyíra àsìkò tani àsìkò Umar ibn al-Khattab turkey abubakar rabi allah ayi ọdún méjì lólo lórí khilafa ẹ tó lẹ́yìn rẹ̀ òní Umar lásìkò Umar ibn al-Khattab bi òun náà wá ní fatu méjì makris òun náà ló ṣẹlẹ̀ tó alayhi sallallahu alayhi wa sallam ó ní inú tẹ́ẹ̀fì mà òun náà ní àwọn olùmọ̀ nípa ìtàn wọ́n ní ṣẹlẹ̀ yìí ó ṣẹlẹ̀ nígbà ayé Umar ibn al-Khattab rabi allah ayi débi pé lásìkò yìí Umar bin Khattab gbéra láti ìlú Madina ó wá lọ Baitul Maqdis òun ni wọ́n wá hádùfà iná púpọ̀ rẹ̀ kọ́kọ́rọ̀ rẹ̀ lélọ́wọ́ pé láwọn mùsùlùmí tó síbẹ̀ tó àti gba Baitul Maqdis yó ẹ̀ anabi sallallahu Umar bin Khattab ó wá ti kíni ó wá fọ Baitul Maqdis má kò ní àwọn Yahudi òbí Yahudi má kò sí Nàzárà ìjìlú Islam ìdìbò ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn kàtó padà yá kí ló tó padà ṣẹlẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn Yahudi ẹ bí ẹ dákun ẹ bàálà ìka tún yá yìí bí ẹ dákun ẹ tó sànù wa àríbi tún ní bí ẹ bí ẹ wọn ti kéde wọn tó padà wá lé wọn fẹẹ gbàdúrà máa wọn mùsùlùmí lọ tó eléyìí nínú àwọn àpẹẹrẹ láti mọ̀ pé ọjọ́ ìgbìlẹ̀ ìjà máa súnmọ́ ó pé eléyìí inú àwọn nǹkan ti ṣẹlẹ̀ ni inú àwọn nǹkan ti ṣẹlẹ̀ ni inú àwọn àpẹẹrẹ sanabi sallallahu alayhi wa sallam sanabi ni yóò ṣẹlẹ̀ òun náà ni ta'unu tọ̀ọ̀rùmù àmùwà ẹ àrùn kínáàtì ní tọ̀ọ̀rùmù outbreak àwọn kínáà púpọ̀ rẹ̀ àwọn àjàkálẹ̀ àrùn gbóná ànábì ní gbóná kan ó ṣẹlẹ̀ ẹ tó jẹ́ pé tí gbóná yìí tó bá ṣẹlẹ̀ nínú àwọn àpẹẹrẹ káàmù tọ́jọ́ bí dàtí àmà ó súnmọ́ ni ànábì ní kọ́mbà mọ̀ọ́tàn ìyá àkúdù bíi fún kàkó àásùlù gánà ànábì ní kú ọ̀wọ́ ọ̀wọ́ kan yóò ṣẹlẹ̀ lásìkò kan ikú wọ́tẹ́ sanabi yóò ṣẹlẹ̀ yìí kì í ṣe pé gbogbo ẹ máa jà ẹ máa para yín kọ́ ẹ̀sìn bá mi ikú yóò ṣẹlẹ̀ látara àjàkálẹ̀ àrùn ni yóò ṣẹlẹ̀ látara bí outbreak kan ni tó jẹ́ pé yóò kò bẹ́ẹ̀ sí ẹnìtìbí tí ò ní bẹ́ẹ̀ dé tí ikú yìí yóò ṣẹlẹ̀ tí ó máa pa àwọn èèyàn so eléyìí ìṣẹ̀lẹ̀ yìí ó ṣẹlẹ̀ wọ́n lásìkò tó ṣẹlẹ̀ náà ẹ̀ ó ṣẹlẹ̀ fi khilafati lásìkò Umar bin Khattab náà ló tẹ̀lé òun náà ní ìtàn àti sallallahu alaihi wasallam sọ yìí wọ́n ní wa kana dhalika ba'da fathi Baytul Maqdis al-Imam Ibn Hajar al-Asqalani rahimahullah wọ́n ní lè tẹ̀lé ìgbà tí wọ́n sí Baytul Maqdis tí àwọn mùsùlùmí ti kíni tí wọ́n gba Jerusalem àwọn òní sọ̀rọ̀ náà lẹ́yìn ìgbà tí wọ́n sí Baytul Maqdis tó lẹ́yìn ìgbà yẹn òun náà ní ìṣẹ̀lẹ̀ musa sanabi sọ yìí ọ̀wọ́wọ́ kú sanabi sallallahu alaihi wasallam ní yóò ṣẹlẹ̀ so ìṣẹ̀lẹ̀ yìí ó ṣẹlẹ̀ ní ọdún kejìdínlógún lẹ́yìn ìgbà sanabi sallallahu alaihi wasallam sanabi ṣe yíyírọ́ta so gẹ́gẹ́ bí ọ̀pọ̀rọ̀ náà àwọn olùkọ́ta bí sọ wọ́n ní àjálù àjálù àwìn ó ṣẹlẹ̀ ó wá fún káàkiri ilẹ̀ sáà so àjálù àjàkálẹ̀ àwìn wọ́n nínú àwọn tó kú bẹ́ẹ̀ àwọn èèyàn pọ̀ gán tó kú wọ́n ní kọ́dà nínú àwọn èèyàn tó kú wọ́n ní má dàbí yìí khamsatu wa ishirun alfa min al muslimin khamsatu wa ishirun alfa min al muslimin mélòó nù twenty five thousand ìdìbò kpara wọn nígbà wo ìdìbò yọ ọbẹ wo ìdìbò kọ wo àwọn tó kú látara àjàkálẹ̀ àrùn tó ṣẹlẹ̀ nígbà tá ń sọ yìí nínú àwọn mùsùlùmí àwọn bíi twenty five thousand nígbà tí ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ anabi sì ní ara àpẹẹrẹ báàbí màgbégi ni ọjọ́ ògbéjà lè yàmà súnmọ́ ni kọ́dà ní tó bá lọ nínú àwọn tó gbajúmọ̀ nínú àwọn sàbí anabi òun náà ni abu ubaida abu ubaida amir bin jarrah ẹ amin aminu aminu aminu islam ẹ dáná ní sallallahu alayhi wa sallam táwọn ti pè ní aminu hadi umma alákọ̀ọ́kọ̀tàn àlùmọ̀ yìí òun náà àwọn tí wọ́n ti lára àwọn tí ìṣẹ̀lẹ̀ yẹn tó gbé lọ lásìkò táwọn sọ̀rọ̀ sọ eléyìí nínú àwọn àpẹẹrẹ náà ni tánàbí sallallahu alayhi wa sallam tánàbí ní yóò sọlẹ̀ eléyìí náà ó wà nínú àwọn àpẹẹrẹ o nínú àwọn àmàrọ̀ sùgbọ̀rọ̀ nínú àwọn àpẹẹrẹ kékeré tó jẹ́ pé kíni kọ̀dọ̀ àrọ̀ kọ̀ǹkọ̀dọ̀ ó ti wáyé ó ti kọjá nínú àwọn àpẹẹrẹ tánàbí ní yóò sọlẹ̀ nínú àwọn àpẹẹrẹ tánàbí sallallahu alayhi wa tó ní yóò sọlẹ̀ ó náà ní ìfáàtọ̀ tó anabi ní àsìkò kan bọ̀ àsìkò kan kan kan ṣẹlẹ̀ káyé tó parẹ́ ipe owó pọ̀ gan ìsìnbáàdọ̀ tó máa owó pọ̀ gan kí la máa ń pè inflation àbí kí náà kó kọ́ rẹ̀ ẹ̀hẹ̀n owó pọ̀ níbi gan wọ̀lì sìnà owó àlùsọ̀rọ̀ kan àwọn èèyàn wà ní ìdìtà wọn làwọn ní ìdìtà rà sìnà owó àlùsọ̀rọ̀ kan àwọn èèyàn ní ìdìtà ká owó wà pọ̀ lẹ́ẹ̀ máa fi bẹ́ẹ̀ wọ́n ní eléyìí náà ó sẹ́ kẹ́lí mi máa rò pé a ah, ọlọ́run mọ́tà bíbá ìlú bá mi láyé ẹ̀ à ah, kọ́dà mo níbi bẹ̀rẹ̀ níbi gbà ẹ̀hẹ́n kéèyàn máa rò báwọn eléyìí náà àwọn olùmọ́ni ó ti ṣẹlẹ̀ ó ti kọjá wọ́n nígbà wo ló ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ nígbà Umar bin Abdul Aziz rahmanullah al-khalifatul aali wọ́n ní lásìkò rẹ̀ déédéé àti dọ́gbadọ́gba ó ká onílẹ̀ débi kò sí àwọn èèyàn à ń sábòsí fún rẹ ni ẹ à ń fi A ń fi ọwọ́ lágbá ẹni lójú gbogbo àwọn ìjàmbá yìí tí dáàmú sí fúnra wọn ní kùsùlá tó dáàmú sọ̀rọ̀ gbogbo ẹni tó ní ó dínkù òtúbà tó ní sí wàhálà àmọ́ dínkù. débi pé <clears throat> àwọn àwọn yòókù rẹ yóò gba àwọn èèyàn rí jẹ wọn rí jẹ débi pé kò sẹ́ni tó gba gbàgbà mọ́ kò rẹ ti yóò gba gbàgbà láyé lọ lásìkò wọn. sẹ́yìn bá nàbí ká àwọn tó gbé àwọn tó gba gbàgbà fún àkùrá nìkan àwọn méjì tó gba ọwọ́ ajẹ́bi pé kí ni àwa rí ẹnìkan tó qualify láti gba sàká tó so eléyìí náà anabi sallallahu alayhi wa sallam anabi ní nínú àwọn àpẹẹrẹ ọjọ́ àpèjẹ àti àmà ni tí ó ṣẹlẹ̀ tó jẹ́ pé kíni tó jẹ́ pé ó ṣẹlẹ̀ ó ti kọjá nínú hadith abu muslim ó anabi sọ pé anabi ní ọjọ́ ní dé títí ó fi dìgbà kan tó yẹ pé owó pọ̀ gan láàrin pàyàfì ìlú owó yẹn wàá sẹ́kìnì yóò wá tán yóò wá tán yóò máa tàn káàkiri hàtà yẹ̀hí mọ̀rọ́bù mẹ́l mà yẹ kúbalù mí ni hu sọ̀dàkọ́ wà yóò dàá ilé ìdè rọ́jù ló fàyàkó la àrọ̀bàlì bì títí ó fi dìgbà tó lówó òun náà wàá sẹ́kìnì yóò máa wọ́pẹ́ta lòun kó fún àwọn yóò gbowó yọ̀ọ́ wọn débi pé wọ́n tún wá máa pè ẹ̀hẹ́ pé èyí níbi owó tó anabi sallallahu alayhi wa sallam níta anabi ni yóò ṣẹlẹ̀ ni wọ́n sì ní ṣẹlẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ nígbà wo ó ti ṣẹlẹ̀ nígbà Umar bin Abdul Aziz radiyallahu rahimahullah inú ẹlẹ́kẹ̀ẹ́fà nínú àwọn tá anabi sọ pé yóò ṣẹlẹ̀ òun náà ni zuhuru fitan zuhuru fitan anabi ni ọjọ́ gbẹdà kìámà yìí ẹ̀ anabi ni kò ní dé àwọn fitinà yìí ti yóò máa ṣẹlẹ̀ káàbá wá ń sọ̀rọ̀ nípa fìtínà ìpìlẹ̀ nípa fìtínà òun náà ni alìfìláwù wàlìmtìhán wàlìfìbà òun náà ni àdánwò òun náà ń tọ́lọ̀ ọba àlejò alábá fi tẹ́sí yàn òun náà ń pè ní fìtínà àwọn tó bá ti wá dúgbà tó padà yá wọn wá ń lo fìtínà fún gbogbo nǹkan tó bá ti burú jáì gbogbo nǹkan tí o bá ti kíni gbogbo àwọn nǹkan tí o bá ti sẹ́yìn lọ́rùn ẹ àwọn nǹkan wàhálà àwọn nǹkan àdánwò àwọn nǹkan tí ì fún yẹn ní fọkàbalẹ̀ so wọn wá tí wọ́n pè ní gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ amasọlọ́run lérílẹ̀ kí wọ́n máa ṣẹbọ ká máa parẹ́ ní ká máa jólé ná ká máa jí dúkìá onídúkìá kó gbóró àwọn kaba yìí òtí báwọn ní sọ òun náà ní kíni òun náà ní níta ń pè ní fitina ẹ̀ òun náà ní ètò ètò kó sínú òun náà ní kata ń ní kíni tá ń ní fitina tó kó sínú so fitina ń ta rí oníṣà wíwí nìsín ẹ̀ yóò máa ṣẹlẹ̀ kò sí eríṣiríṣi ní ó máa eríṣiríṣi ọ̀nà yóò máa gbà wá yóò sì máa ṣẹlẹ̀ láwọn ààyè lóríṣiríṣi yóò máa ṣẹlẹ̀ láwọn ìgbàdégbà nínú àwọn kíni nínú àwọn àsìkò gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam sọ pé inna bayna yaday sa'a fitnatan fàkínà ilẹ̀ ilẹ̀ mùsùlùmí anabi ní tíwájú mọ́jọ́ gbé dàgbé àmọ́ tó dé anabi ní fìtínà kan ṣẹlẹ̀ fìtínà yìí yóò dà gẹ́gẹ́ bí kíni yóò dà gẹ́gẹ́ bí ìgbà tí yóò sunkún kùn ìyànà bí gbà tí kíni bá ṣe bí gbà tí òru bá bí gbà tí òkùnkùn bá kú níbi tí náà ó ṣe rí nù ìtí náà ó lágbára débi pé èyí gbọdọ̀ súnmọ́ tó sí ẹ nítorí ó sókùn fún ẹ̀sẹ̀ ẹ̀mọ́ nínú ẹ̀sẹ̀ rí dépò bó ní wàá rí kú sí mẹ́ẹ̀sì tó àwọn olùmọ̀ wọn sàlàyé fún wa pé ìdí náà sáà ń sọ yìí nìsín á ìdí náà yìí máa lágbára sallallahu alaihi wasallam ti lọ sáà ẹ̀ òun náà làwọn ìdí náà sáà ń sọ yìí ó ti bẹ̀rẹ̀ ẹ̀ àwọn ìdí náà makitalu usman inú fitina tó tẹ̀lé yẹn ìpàwọ́ usman ara inú fitina tó tẹ̀lé tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni inú fitina nígbà tí ubayi ubayi ibn ka'ab uzaifa ibn al-yaman radiyallahu anhu umar ibn khattab bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ìpè ńbẹ lọ gbọ àwọn sàbí jẹnẹrálì ìpè tá a ẹni tó bọ̀ nǹkan kan nípa bìbí náà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ta ló gbọ́ kàkà tá a nàbí sọ nípa fitna fitna fitna dá mọ̀ sọ ìhà ọba yìí ló ń gbọ́ ó ní fitna tó rọ́ọ̀dù rí tó ń gbọ́dọ̀ lọ́dún pé fitna tó rọ́ọ̀dù rí òwe ìbàdàn ẹ òwe ìbàdàn òwe ìbàdàn tó ń ṣe àmà ó lé ànábì ní fitna tí ń bá ń sọlẹ̀ tó ń péyàn fi máàlì yìí wọ́n so anabi ní kùtìnà tẹ̀yìn bá ní bá tẹ̀yìn sẹ́yìn látara ìyàwó látara dúkìá yẹn àìsèré ní gbẹ anabi ní ìrún tẹ̀yìn bá ń kí tẹ̀yìn bá ń súnmọ́ yọmọ sẹ́kìnì tí wọ́n bá yàn pa kùtìnà rẹ mọ́rù ní tó ń sọ fún mọ́rù ní kùtìnà tó ń sọ fún àlẹ́tì tẹ̀mújù mọ́wùjẹ ìhà kùtìnà tí ó lágbára pé yóò máa hó yóò máa sọ bí kíni nígbà tí olú bá kíni bí kíni wébodò nílé ìdíje òdòdó kùtìnà òdòdó ó yẹ kó ọmọ rẹ èmi kò kọ́ oníṣojú rẹ ah, ó ní oníṣojú ah, rẹ ó ní torí pé ìwọ gan ni lẹ́kùn fìtínà ìwọ gan ni lẹ́kùn fìtínà tó oníṣojú rẹ onípa wa di ọmọ ìṣòro kàtọ́ ẹ oníṣẹ́lẹ̀kùn yìí ó ní ṣé wọ́n ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni àbí wọ́n fọ̀ wọ́n fọ̀ lẹ́kùn àwọn ah, onípa ni wọ́n fọ̀ lẹ́kùn yìí tòun wọn akọlẹ fún àbí ọkọ ẹ òun náà ní wọn pa Umar ibn Khattab wọn pa á ní òzèfà ti gbọ́ ilé ìlẹ́gbẹ̀ẹ́ Ànábì sallallahu alaihi wasallam òun náà ni wọ́n fi ń pẹ́ òzèfà ní nǹkan ìlú kéré Rasul sallallahu alaihi wasallam ẹ alásìírí alásìírí Ànábì nítorí pé òzèfà ní gbogbo àwọn èèyàn ti àlùdà Rasulullahi sallallahu alaihi wasallam àni ìfàyè nípa orí làwọn èèyàn máa ń bí Ànábì àwọn èèyàn máa béèrè orí ẹ orí báyìí orí báyìí ọmọ béèrè pé alẹ́ ní aburú oní òtẹ́lẹ̀ màkàfàtà àǹtìsìríkàní àǹtìsìríkàní nítorí bá tẹ̀sí béèrè ẹ̀rọ ìgbé kí wọ́n bá tẹ̀lé sí ni kí màmí ti máa pẹ́ gbàgbára yìí fún mi tó alẹ́ ní sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan lórí ìdílé pé pé gbogbo ẹ̀kọ́ ló lè sọ ní àwọn yàrá àwọn àgbà kọ́dà òwe bá sọ pé ó ní gbogbo fìdínà tó ṣẹlẹ̀ gbogbo aburú tó ṣẹlẹ̀ láti ṣe àwọn òbí yóò gbogbo àná gbogbo yàrá yìí kọ́ fóun tí wọ́n bá ní kó máa kọ́ ní kó máa sọ gbogbo ẹ̀yìn wọ́n sì bẹ́ wọn lé ní dànù. kọ́dà anabi sallallahu alayhi wa sallam anabi fún ọ ní comprehensive list àwọn mùnàbìkì comprehensive list àwọn mùnàbìkì ó jẹ́ pé kíni ó jẹ́ pé kíni aburúkọ rẹ̀ ó jẹ́ pé wọ́n bẹ láàrin àwọn mùsùlùmí wọ́n ti jọ kírun wọ́n ti jọ kírun gbé ọ̀sẹ̀ rẹ̀ kò anabi sọ ọmọ òwúrọ̀ yìí fà àbáyé ìnáfìkì wọn àbáyé ìnáfìkì wọn tó dé pé ọmọ ìgbọ́n kàtọ́ wọn ni a máa bẹ́ ìlọ́wọ́ òwúrọ̀ yìí fà ọmọ ìgbẹ́ dàkùn sáà bí òwúrọ̀ dàkùn sí wọn dàkùn sáà bí òwúrọ̀ dàkùn sára wọn tó dé pé jẹ́ pé anabi ti fún ogun ọdún fún àwọn ọdún lódùnú ẹ̀wọ̀n kaba wọn àwọn tó ti rí ròdùnú síbẹ̀síbẹ̀ náà ìbẹ̀rù ọlọ́run ti ń bẹ lára wọn tí wàá lẹ́nu bí tí ò rí ròdùnú kan tètè ìró bàtí kẹ́kẹ́ lẹ́nu ní látara ìwọ́wọ́ rẹ̀ èyí wà ní oṣù máa yọ àrẹ pé ah, àwọn atakọkọ wà lìjẹ náà ni ẹ ọ yà ẹbí oṣù àyè yẹlò lálìjẹ náà yẹlò ní wọn kọ àwọn ìyàwó náà lìjẹ náà ẹ dákun wọn á jẹ wọn á jẹ kẹbi agbèrò àbí agbèrò àlìjẹ náà wọn ní àyè ah, lálìjẹ náà ẹ bá bọ wá àwọn sábẹ ànábi wàlláhì ìbẹ̀rù Ọlọ́run ọmọọṣẹ ń bẹ̀rù Ọlọ́run tí títí máa ń di kíni ní máa ń lé wọn kún ní kíni ní ìrẹ́ra wọn lẹ̀ yìí wọn á máa tẹ bá ti di tó lóhùn ẹni tó bá ti lóhùn jáfa àbó lóhùn dépò kan kó a dé ibi tí wọn dépò ìgbéraga ti wọ ẹkún wọ bí ẹwù ẹ ti mọ pé eléyìí wù ọ̀nà parun ní rìn torí ẹni tó bá jẹ òní mímà kò sígbà tí bá ní mímà sí àbí tí bá ń súnmọ́ lọ́hùn sí yóò tún máa yọ àyè nìkíni yóò máa yọ àyè léyà kékeré yóò máa yọ àyè léyà yẹpẹrẹ ni ṣé bí dábì lọ òun náà ni pé fìtínà yìí nínú àwọn fìtínà tó ṣẹlẹ̀ ó má rùn lẹ̀kùn fìtínà nígbà wọn ti pa ọmọ rẹ báyìí Usman débẹ̀ pẹ̀lú àwọn èèyàn jẹ́ náà ni wàhálà tó wá bẹ̀rẹ̀ wọn pa Usman ẹ̀ ó di ogun láàrin Muawiya àti Ali ẹ̀ lásìkò náà àwa ti yọ ẹ̀ àwọn ṣíà ọyọ jáde bó ṣe gbé gbogbo ẹgbẹ́ kíni ní ti ń lalẹ̀ gbogbo ẹgbẹ́ yọ ti yọ ti yọ ti yọ tòbí wa di pé àgbákò wa fi kíni àgbákò wa tàn ká sórí lẹ̀ fòfìtínà ọ̀nà wáyé máa tẹ̀lé ìdílé olómi tòwá gba ara fìtínà ọ̀nà fìtínà ká ẹ̀ eh, káko ní tí èsì súnà nàbí sallallahu alaihi wasallam ká máa fi bọ́nu súnà ẹ̀ eh, ara àwọn fìdínà wọn náà ni ká máa lè sàdáyàn rí pé eléyìí àwọn eléyìí ló wà lórí ìlànà nàbí sallallahu alaihi wasallam àwọn eléyìí àwọn náà dáadáa dálẹ̀ àwọn ẹlẹgbẹ́ ìjẹ̀bi ẹgbẹ́ làwọn eléyìí ṣe wọn ò dúró ìlànà nàbí sallallahu alaihi wasallam ara àwọn fìdínà tí wọ́n kama ara wọn kan tí wọn ti dèkún pàpẹ fara wọn tó onísúná làwọn kan wọn máa pe àkómọ́ra pé òkú àwọn ẹlẹgbẹ́ kan náà ni wọn tí àti wàá ti láyé kí ẹ máa sọ pé ah, àti nasak àti kọ̀rí àti iná púpọ̀ rẹ̀ ẹ́ àti tààwù àti tàdọ́m àti kíníkan gbogbo ẹ̀ pátápátá bákan kan náà ni ẹgbẹ́ Islam dáadáa ni wọ́n gbogbo wọn náà ni wọ́n níbi tí wọ́n ń jí ẹ̀dá kan kí àwọn bákan kí anabi sallallahu alayhi wa sallam wa ti láyé tí bá anabi wa ká má fìrà wa yẹlẹ yẹlẹ náà ni anabi láwọ àwọn àlùmọ̀ wọ́n kọ ìjẹun sí anabi ní gbogbo ẹ̀ pátápátá kùdú ha fi náà ìlà wà anabi ní gbogbo ẹ̀ pátápátá ìlú náà ní abẹ́ ọ̀kan anabi ti dú ẹ̀yọ̀kan fún wa ebi ẹ̀yọ̀kan tí anabi fi dú ẹ̀yọ̀kan fún wa òun náà làá máa mú káàkiri káà jẹ́kì lára àwọn bá ti rí anabi ní ma ana alẹ́ ìyàwó wa àbáàbí anabi ní tí mo wà lórí ẹ̀ lónìí káwọn sábẹ́ ti wà lórí ẹ̀ lónìí òun náà làwọn ẹni àwọn ìjọ ẹ̀ ọ̀kan tó ń sọ ẹ wàá máa wo gba àwọn ẹgbẹ́ tí máa ti ń tẹ̀ra àwọn ẹgbẹ́ kan máa lálẹ́ ewu tí wọ́n wà lórí sáà níbi wà lórí àtàwọn tàbí àlẹ́ yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ yìí sì ẹ̀ ìpè sáà ti ní a máa ti gan olúpọ̀lọ́ alùpùpù alẹ́ tó ká ká máa lépa ilé rí ká máa jáde lórí ilé rí ká máa pariwo ká máa protest ẹ ká máa ti demonstration ọ̀rọ̀ ọ̀rọ̀ ni ti kú demonstration gbogbo demonstration kẹ́kẹ́ ò because òfin ẹ̀hónú hàn yín ẹ̀yìn máa ti tẹ̀hónú àtìyàn ẹ̀tọ́ wà lélẹ́rí òbí tí ò lè tẹ̀yìn rẹ̀ bọ́ peaceful demonstration ẹ̀ ẹ̀bí peaceful demonstration àti náà pé òun náà ní gbàgbákì ẹ̀láwọn ṣe kí ló tẹ̀yìn rẹ̀ bọ́ ni gbogbo àwọn tẹ̀yìn pé ní peaceful demonstration ní ìwọ́de ní kọ́lá ọlọ́kùn tẹ̀lé wa gbogbo ọjọ́ tẹ̀yìn máa ti fẹ́ ṣe demonstration kò lè wà peaceful láíláí tìtáni ó tẹ̀lé yín wọ́n àwọn fìtánì wà ní wọn tẹ bá ní ah, a àti báwọn yẹn wá sọ̀rọ̀ kò sí ẹni tí ó fa wàhálà ẹlọ ẹ máa ń ṣe kankan o fìtánì ń bẹ láàrin kódà ẹni má máa ga ẹni jẹ pé ṣéǹtì lẹ́kàrí ẹ̀kàrí bí a báyìí kìíní ẹ̀ kódà àwọn yẹn padà jọyìn wa ṣùgbọ́n àwọn tẹ jọyìn jọyìn o fìtánì jọyìn òun ni wà á kọ́kọ́ lẹ́kọ̀ọ́ máa bí ní àwọn ọlọ́pàá àwọn fìtánì tó jọyìn o olówó kọ́ máa bú àwọn ọlọ́pàá tó kọ́ ẹ̀yìn sọ pé isu níwọ̀n tẹ́ wá ń bọ́ àwọn ọlọ́pàá tẹ́ ń lẹ́kùn ọlọ́pàá tẹ́bí sùn náà nù ẹ̀ tẹ́ ẹjọ́ ń ju ayé nìkan pẹ̀lú ọlọ́pàá tẹ́ ẹ ṣe pé tẹ́ ń bú ìjọba náà ni pé táwọn ìbá sọ̀rọ̀ àwọn ọ̀sán àbájú sọ̀rọ̀ fún wa táwọn bá ti mú ọ̀rọ̀ yẹn àkàmọ́ tá a ti tó náà láti má bà anabi ni mana alọ́dà àyẹ̀ sọ̀hálì zi sultan wàlá yìí fi alaniya anabi ni tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ tó bá ní nàṣẹ́hà tó bá ní ìsìnkú tó fẹ́ ṣe fún aláfẹ́ anabi má broadcast yẹ má sọ ní gbangba bí sultan dáná ju kan bí èyí ti dáná kó jẹ́ eléyìí mùsùlùmí kéèyàn kó jẹ́ pé aláṣẹ ti ń lo òfin ẹ̀sìn kó má dàbí jẹ́ pé eléyìí ọ̀nà ogun ọ̀nà tó bá gbàdé bẹ́ẹ̀ ọba àti kó lọ iná ọgbà ni ìbá àti kó tẹ̀yìn balẹ̀ ní láti ní gbogbo ọ̀nà tó bá gbàdé bẹ́ẹ̀ ànábi ní tó bá ní nà sí àtò fẹ́ ṣe mú sàlẹ́ ayé bí àlàyé ànábi ní má bu etí gbangba o má sọ ní gbangba o wàlá kìlìyà òdìyẹ́ dìbí wàlìyà òdìyẹ́ àmọ́ tó bá fẹ́ bá a sọ̀rọ̀ fà á lọ báyìí nǹkan rí mi ẹ wá jọ wọlé á kó láti èsì o nípa báyìí báyìí báyìí bí ń pa àwọn èèyàn ẹ bá ti báyìí ẹ bá ti báyìí àwọn ọ̀nà báyìí dá àwọn ọ̀nà báyìí dá ẹ bá ti báyìí ẹ bá ti báyìí anabi ni fàyín fàbí la fún fàbà anabi ni kò sí lọ kó sọ fún un tó bá ti gbà tàbá nígbà fẹ́ ló tẹ̀lé o alhamdulilayi ẹ wà ilà pàpàdé ni pàpàdé àjà máa lè yìí tó bá wà lóhùn gbà ànábì ni wọ́n ti ṣèǹtì ó dọ̀ràn yẹn lórí rẹ̀ èsì pé aṣọ àìmọye ládínà bá ń kọ̀kọ̀ àìmọye mọlọmọba báyìí mọlọmọba bá yé wọn làwọn pàdé ní wọn ìlú pé ìjòkó wọn làwọn tó ṣe kíkan tó ṣe kíkan gbogbo eléyìí pátápátá gbogbo ọba àgbọ̀ sọ fún ní ten thousand times láàrin wa tó nìkan ànábì ò sọ pé yóò di lẹ́bù kan tó fi akọ rẹ̀ sà ntẹ́lẹ̀ mi táwọn ẹbí wa láìsí mi láwùjọ nínú náà kó sáà máa takò ìjọba àà ìjọba yìí ẹ ẹ wo bí àwọn ẹ wo bí ibi tẹ pa àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ òní tẹ ẹ wo jọnà ẹ ẹ wo kíní kan ẹ wo bá ẹ wa ẹ máa ka wo bẹ́ẹ̀ ẹ ẹ dára ẹ ti ẹ dára kan tẹ́lẹ̀ àbí àwọn ọ̀dọ́ tí òní jẹ ìtàgbà ló máa ka wọn lò tọ ẹ ẹ tó ti tó kó máa sàánù àwọn òbí rẹ kó máa fá òbí ló tó tó wá jẹ sọ pé dájú ìṣòro two hundred sẹ́yìn pé òwúrọ̀ àwọn yìí tiẹ̀ tó wà máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ gbogbo àwọn wọn. àníkàn ní wọ́n sọ ọjọ́ kan ó ní gbogbo ọ̀dọ́ tí máa ń jalè tí máa ń jalè káàkiri tí ń kọ́ jẹ́ ìjọba lọ́wọ́ àwọn yòókù ti sẹ́ fún ẹ̀dá kù kí ló kó àràbà fún àwọn ọ̀dọ́ yìí nígbà tó mọ̀ pé ìjọba lọ́wọ́ ó ti kó o sì kó ẹlòmíì ọmọ lanu rẹ̀ ní nǹkan tó segin ni ní nǹkan tó bí ọlọ́run ní nǹkan tó da ìwálé ayé wọ́n sì rí sísẹ̀lẹ̀ wọ́n ní sísẹ̀lẹ̀ káàkiri àgbáyé bí síríà ìbá rí sísẹ̀lẹ̀ ní síríà ìbá rí sísẹ̀lẹ̀ ní egypt ìwà rí sísẹ̀lẹ̀ ní libya gbogbo fún ẹ pátápátá òru dùn náà kò sí àwọn tó bí abúlé wa àwọn ìfọ̀nù mùsùlùmí àwọn ìfọ̀nù mùsùlùmí gbogbo àwọn ìfọ̀nù mùsùlùmí yìí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run kàn wá bẹ́ẹ̀ ṣe ń ṣe tàkà wọ́n sà ṣe kíni yóò ṣe kó àwọn ẹ̀jọ́ lórí pé afẹ́ṣe kíni afẹ́jọ́ lórí àwọn náà ni wọ́n wá pín àwọn káàkiri yẹ́lẹyẹ̀lẹ ní àwọn ẹgbẹ́ tẹ̀ gbogbo ẹgbẹ́ ọba ẹgbẹ́ ìdílé ẹgbẹ́ wa àmì làwọn tó wà níbi àwọn tó dá òkú tẹ́ bá lọ́ọ́ lè gbárí gbogbo ẹ̀jọ́ pátápátá ẹ̀ ẹ́ ṣe kí padà lọ́ọ́ lè parí sókè náà ni wọ́n lọ́ọ́ parí sókè àwọn tẹ̀ tó tóbi ẹ̀ wọ́n lọ́ọ́ parí sókè àwọn Hasan bá náà ni àwọn gangan náà ni ìpìlẹ̀ wàhálà yìí ìpìlẹ̀ ká ṣe kí ni ká gbé ogun ìjọba kárò pé ìjọba bèbè nínú wa ẹ̀wọ̀n tó tẹ̀lé níjì tí wọ́n ìjọba àwọn gbà níjì tẹ ẹ bá kà á ẹ bá ń sọ pé twenty four thousand ló kún ní àwọn sàhábà nígbà tí fàwọn tẹlẹ fàwọn àbúrò àná ẹ lọ ẹ lọ lè kà ẹ lọ wá jẹ àwọn tó kún ní yìí ní wàhálà tó tẹlẹ nínú àwọn kò sí sísẹ̀mù wọn ẹ lọ wá nínú àwọn tó kún ní àwọn mùsùlùmí ní nínú àwọn mùsùlùmí tó kún wọn ẹ lọ Syria kú lọ́wọ́ yìí tó kún sẹ́ẹ̀mù wọn kò tó dá wàhálà bíbí àtúnjẹ pé epo orí omi epo orí omi ìkádùn ọ̀gbádùn àwọn ọmọ níbí àkọsí wàhálà ẹ̀dùbà ọ̀nà àwọn fúnra ara wọn náà fọwọ́ ara wọn jáde kó nínú ìdára tọ́lọ̀ ti fún wa ọ̀sẹ̀ tó yin eléyìí wọn pélé tó dáa ẹ̀dùbà ọ̀nà àwọn ẹ̀dùbà ọ̀nà àwọn ẹ̀dùbà ọ̀nà fún wa ó fi mà ó ní ẹ̀gbọ́dọ̀ jáde lélẹ́yìn ilà àdára ẹ̀ kó fọ̀rọ̀ àǹtà wà hàn àbí tẹ́ bá ti eléyìí bá ṣe kókó tó ti kéde sẹ́yìn lálẹ́ yìí fún lọ́dọ̀ ọlọ́run ó da ilé ojú kẹ̀kẹ́ èjì lórí ẹ̀ tẹ́ ẹ tún wá lágbára láti kéde ẹ tún gbọ́dọ̀ lágbára láti dé kú bẹ́ẹ̀ ìtọ́rọ̀ wà nù láláì ní wà lálẹ́ àtúwá ẹ̀kọ́ bá rọ̀ ní gbogbo àlọ́ kó bẹ́ẹ̀ bọ́ síbẹ̀ tí o sì ní sí wàhálà tá a rí kó tó burú bẹ́ẹ̀ àmọ́ àlágbára eléyìí òun ló ní gbogbo ọmọ ogun gbogbo gbogbo ẹ̀ pátápátá àwọn ìjọba lónìí wọ́n wá dìde nìkú wọ́n wá ń ṣe Allahu Akbar Allahu Akbar ẹ pa àwọn máa fi flag Amẹ́ríkà náà máa pariwo máa pariwo káàkiri gbogbo eléyìí kúlù inú fìtínà ti ń láwùjọ ni tó dẹ̀ jẹ́ pé a gbọ́dọ̀ yọ ẹyọ gbòkó lára ọkà níwọ̀n sí nílànà nàbì sallallahu alaihi wasallam gbogbo ẹni bá ti ń pèpè sí ẹ ìjìnà gbórúkọ rẹ protest ẹja ẹ protest demonstration ni wọn ní kò fún wa ní kíni kan ẹja jáde ká pàdé ní báyìí abẹ wọ́ọ̀dì lọ́nà gọ́ọ̀mẹ́ntà wọn èsì àrùsùn náà wọn ò sí kó èsì àrùsùn náà pẹ̀lú gbogbo ẹnu ní wòye káàrù ìdìnnà àwọn òṣìṣẹ́ ìgbàlá nàbí sọ̀rọ̀ àwọn àlùfàlà. àgbà ọjọ́ bá ti ní wọ́n ṣe free jẹ̀jẹ̀bì àwọn ẹni bẹ free jẹ̀jẹ̀bì nígbà lówó tí wọ́n ní kan fi rẹ̀ àbáwọn tó jẹ́ pé wọ́n ń ṣàdúrà fún tẹ̀sítẹ́kì yá ẹ̀yàn ọmọ yá àwọn náà lè gbogbo wọn bá àwọn ìjọ àlùsùn náà nítorí pé èyí jẹ́ àlùsùn náà wal jama'a kó wọn wá ṣàdúrà fún pé ṣíà níbi tá a burú wọn tí ò pa má tó èèyàn bú ya ni ìgbà tó ẹgbẹ́ ìyá tó bí ọdún wọn bí iná bú ni ẹ àbáwọn yàwó àwọn ẹyẹ tí náà kó kọlẹ̀ àwọn yàwó ànábì wọn ṣe yá wa ni wàzúwájú hù ummahatukum a na aláwọ̀ bá dẹ́kọ́lá ní àwọn ìyàwó ànábì ya ẹni gbogbo wa èèyàn bá Abubakar nígbà Abubakar ní kébèrè èèyàn bá àwọn ọmọ ìgbìmọ̀ sàtọ́ èèyàn pè wọ́n kébèrè èèyàn pè àwọn Usman ní kébèrè èèyàn pè ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbẹ̀ ànábì ó fara wọn. so ilé eléyìí onísìn òun lẹ́wọ̀ Ah, àwọn yorùbá ní pátápátá là ń ṣe kíni pátápátá là ń kọjú kùnbọ̀kùnbọ̀ là ń ṣe kíni òun là ń tẹ́tẹ́ ojú àbọ̀ ọkọ náà ìjà ni máa dálẹ̀ bí wọ́n bá ti súnà nàbí sallallahu alaihi wasallam ẹ̀ ó ṣe é sọ fún òwe ní o ẹ̀hẹ́ àwọn àyè ọlọ́dún pọ̀pọ̀ òwe ní o ìtumọ̀ yẹn náà ni pé tó bá fẹ́ ṣe jẹ́ àmọ́ tó bìlọ́ọ̀nù á ah, súnà nàbí a ah, ìkwánu mùsùlùmùn àwọn ìjàmbá ìkwánu fẹ́ tẹ̀lé táwọn fẹ́ ìkwánu mùsùlùmùn yọ máa ń gbìyànjú láti ṣe má jà máa ń gbìyànjú láti má jẹ papọ̀ ife ah, a àti msa àti uma àti mẹ́ta gbogbo ara lákàtà náà ni wà lákàtà kọ́ wọn kálukú náà ti kiri wọn kálukú náà ojú ọ̀nà tó ń kálukú rìn so látara délé yìí ìdá àti lọ sí inú fífínà táwọn ẹbí yóò tẹ̀lé irú fífínà náà ń tẹ̀lé láwùjọ wa lónìí ń tẹ̀lé láwùjọ wa so tí fìtínà yìí bá ti dé ẹ àbí ká wá níta fi ṣe kíni ní tí ó sọ wa kó nínú fìtínà wọn anabi sallallahu alayhi wa sallam ó ti lànà rẹ̀ kalẹ̀ fún wa inú tí ó sọ wa kó nínú fìtínà òun náà ni alimami billahi wal yawmil akhir ká gbọ́dọ̀ ń bọ́ ká sì gbàgbé ọjọ́ òkúta ìyáma ń bẹ̀ ká gbàgbé ogun tá a bá ṣe á ṣe tìró rẹ̀ ogun tá a bá ṣe ẹ̀dá ẹ̀dá ń pe wọn mùsùlùmí ń pè ní nàfàwọn èèyàn àbí tẹ̀lé àwọn èèyàn pé ah, á síbá àwọn sufi ní síbá ìdíje àwọn wọn ní sufi àwọn ẹ̀hẹ́n akẹ́ ìjọ pé àwọn sufi ni o àwọn alùsùnà ilé yìí o àwọn sufi náà máa sọ pé àwọn alùsùnà mi àwọn ìta alùsùnà o àwọn alùsùnà mi nígbà tí ìjà ìyẹn ìta ìtàgá yẹn rí mi káwá bẹ́ẹ̀ dago ẹ̀ nígbà káwá ń dókò sínú àtàgbé gbogbo ẹ̀ náà kàkà náà ni tó a gbé a máa sọ àwọn èèyàn mi kó lójú ọ̀nà Ànábì sallallahu alaihi wasallam inú ọ̀nà tí ó tún sọ wa kó bẹ́ẹ̀ òun náà ni lùdó anábì náà ló ti tọ́ka wá sí káàtẹ́ pẹlẹ má jẹ́ àmọ́ àtọ́ba jẹ́ jàmá mùsùlùmí wọ́n mú àlù sùnà àwọn jàmá mùsùlùmí náà ti ẹ̀ lọ́wọ́ àlóyè làlàlà níbi sọ̀rọ̀ wà lọ́sọ̀rọ̀ lọ́mọ ìkọlù kọ́ra bàbá kéré nítorí tó máa ń dààmú ẹlòmíì náà nìyẹn jọ́lù tilẹ̀ lómi bá fún bàbá kàti ẹ̀jẹ̀ democracy ti kọjá agbára ẹlòmíì kó ti bá a débi ẹ̀sìn bó bá ṣe dáhùn yà pọ̀ sí níbi njẹ́ òfin wọn kó dáa ẹ dàkún njẹ́ òní Islam wá di ìjọ ìjọ káyọ̀ ìbò láti máa wò pé ìjọba ah, wò ẹ àbá wò àdìjọ wọn pọ̀ lórí ẹ àwọn tó kọ́ wọn pọ̀ bá ẹ wá ní kíní kan ẹ ní wọ́n ti pọ̀ tó ní ẹ̀dẹ̀ bá yọ̀ sí ọlọ́ àná bisọ̀ ọlọ́ba àti ọlọ́ba àti ọmọ àkàrò náà wọlé àrọ́sà bí mọ̀mìnì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó àbúrò tó gbogbo ẹ̀ lọ ọ̀pọ̀ ní onígbà ẹ̀dẹ̀ bá yọ̀ sí ọ̀tún wá ní àmọ́ àdàmọ́ alẹ́ káàdì máa wá ní nọ́mbà káàkiri ẹ eh? oyin tá a máa wá tá a máa fi kàdá yẹn rí òun náà ní pé káyọ̀ ní tó dúró lóyún àlànà bíi sallallahu alaihi wasallam ẹ eh, gbogbo táwọn ẹlẹgbẹ́ òun ṣe ẹ eh, kò pamọ́ sọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì láwọn aburú tó ní agbára ìdìbò àwọn ìta máa ṣe bí sínú kọ̀kọ̀ ìdìbò àwọn ká máa ṣe báàgì ká máa ṣe kúrú báàgì gbé lérí kúrò níbẹ̀ báàgì gbé kúrú kò pamọ́ ká máa ṣe ẹ̀ná ní pé ẹbọ ń tẹ̀ láwùjọ káwọn lè máa pe èsì káwọn máa lè kìlọ̀ fáwọn ẹ̀kọ́ kúrò níbi bídíà káwọn lè máa nítorí pé wọ́n ti sàpé táwọn bá ń sọ fáwọn ìkan kò níbi bídíà táwọn bá ń sọ fáwọn ìkan kò níbi ṣíríkù táwọn bá ń sọ fáwọn ìkan gbogbo tẹ̀sẹ̀ yìí kò bẹ́ẹ̀ tì mú wọ́n mọ̀ pé àwọn táwọn èèyàn táwọn padà lò náà nígbà táwọn bá fẹ́ gbà àwọn bàtà bá ti sọ̀rọ̀ lórí bídíà ti kú láti wá wọlé táwọn fẹ́ gbà ìjọba sọ pé ìjọba òun náà ní kíni òun náà ní pọ́blẹ́mù wa gbogbo ẹni bá ti máa ń pèjọ lọ sí gbogbo àwọn àtọ́wọ́n gbogbo bá ti wò ó jẹ́ gbogbo bá ti wò ó tó lójú yàn tẹ́ lọ lè máa ń pé ànábìsọ̀ wà wà yóò sálà ń kó tóbi báwọn lọ bàbá mi ò dá àmì yá ó mà tó báyìí ìpè èkó báyìí má ní kó rẹ òye báyìí má ló yẹ rẹ gbogbo àti gbogbo èlò kò gba òye nìkú wà kò gbọ òye ànábì kọ́lá kò gbóye àwọn sàábé kọ́lá kò gbóye tó súnmọ́ àwọn sàá àwọn sàlá fún ọdún kọjá lọ. sọ ìgbà tábàlẹ̀ tí wọ́n ti gbogbo sí àmọ́ wọn ni ndaasi ma wa ona nta nabi sallallahu alaihi wasallam ta nabi bi kale fwa ona ni ma ana alaihi alyawm wa ashabi inu kada du sala ko ni sina ona ni kini al-ibtiadu an al-fitan ko ta ba ma ko sina be ka ma tun dan sibe èèyàn máa sá kó fífi fìtínà bá wà ní wà ní fífi fìtínà àwọn fífi fìtínà wà nínú kó o láwùjọ yẹn kó o ládùúgbò yẹn kó o ní egbèrègbè bẹ fífi fìtínà kó o má ti kíni kó o má rọ́ọ̀lù yẹn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àti àwùjọ mi nìha kọ́dà èèyàn tó máa ń bẹ lọ́wọ́ èèyàn tó máa wọ́ ìsọ́ kúlọ́dọ̀ ọlọ́wọ́ bá àlejòlá pé a'udhu billahi minal fitani ma zahara inú àwọn àpẹẹrẹ tánà bí sọlá àlọ sọlá nìkan fún wa ẹ pé ábì mà pé ọjọ́ òbí dàgbé àmọ́ súnmọ́ òun náà ní kíni òun náà ní yòhúrù mùdẹ́ẹ̀ ní gbogbo wa ànábì ní àwọn kó padà dìde ní òkúra wọn lánàbì lẹ́yìn gbàtà nàbì sọlá àlọ sọlá nìkan pé òní sànàbì mi mà ẹ ana khatamu al-anbiya la nabiyya àwọn kàmá hàn anabi lóun ní gbẹ̀yìn gbogbo àwọn òṣìṣẹ́ gbẹ̀yìn gbogbo àwọn anabi anabi ní kò sá anabi ní tó wáyé lẹ́yìn bọ̀ síbẹ̀síbẹ̀ náà àtún ara wọn kan wọ́n tún padà wá ń láyà láyà wọ́n wá ń dìde pé anabi làwọn náà wọ́n dà látọjú ayé anabi sallallahu alayhi wa sallam òun náà ní ìṣẹ̀lẹ̀ yẹn nígbẹ̀yìn ayé anabi sallallahu alayhi wa òun náà ní ọkùnrin kan ó dìde níbi yamani wọ́n pè ní al-aswadul al-aswad al-ansi ó ti di yamani ó pera ẹ̀ ní lánàbí so àwọn sàbí ànábì náà pa dànù àwọn sàbí ànábì náà pa wọ wọ́n pera ẹ̀ lánàbí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni obìnrin kan náà dìde kí wọ́n korúkọ rẹ̀ ní ìjà òun náà pera ẹ̀ lánàbí obìnrin so nígbà tó wá pera ẹ̀ lánàbí yìí so ẹnìkan náà àwọn ọkùnrin lóun náà parọ́ pàdánù lòun mùsáyìlì mọ́tò kazak ọba fẹ́ tiẹ̀ mùsàlì mọ́tò kàdá ẹ anabi akọ bí anabi abo mùsàlì mọ́tò kàdá ọba fẹ́ tìjà tó nígbà tó fẹ́ nígbà tó di pé wọ́n pa mùsàlì mọ́tò kàdá yìí alábìnrin bá ti kí ni ọba padà fún islam tiẹ̀ ọba túbá kó níbi ìpèrè àìlànàbí tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọkùnrin kan tó ń pè ní Talha bin Khuwaylid al-Asbi so òun náà òun náà padà túbá ó padà padà sí islam òbí wa di mùsùlùmí ó sì ó sì islam dáadáa so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni arákùnrin kan náà pé ní mukhtar ọ̀dẹ́yìn afsakafi so òun náà òun náà fẹ́ ilá anabi nítorí wọ́n kọ́ fi bẹ̀rẹ̀ ní kọ́kọ́ ń fi bẹ́ẹ̀ hàn ní pé àwọn fẹ́ràn àwọn fámìlì anabi wọ́n fẹ́ràn ara lé anabi olùkóró jọ nígbà tó yá ló bá di sí ara rẹ̀ ike anabi òun náà lòun náà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alḥarisu kazzab nínú wọn òun náà ló wà so yíyún alḥarisu kazzab yìí òun náà ti ó jáde lásìkò a Abdulmalik bin Marwan lásìkò yẹn ni ó jáde nínú àwọn lásìkò ìṣèjọba Bani Umayya òun náà ni ó jáde òun gbàdó jáde gbà yẹn wọn pa òun náà dànù ni pé wà nábì kẹ wọn pa dànù tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àwọn ìjọ ìjìnà lásìkò tá a wà yìí òun náà ni ìjọ jáde láìpẹ́ yìí Ahmad Al-Qadiani Gulam Ahmad ìtàn àwọn Ahmadiyya ànábì àwọn Ahmadiyya anabi wọn so sanpe ní gulamu ahmed so wọn náà ti padà kú kọ́lẹ́ àlọ́ padà pa nígbà wọn kò síjọba kò síjọba pa àwọn ọlọ́ọ̀bá alẹ́ pẹ́lá sígi ni ó padà fi kọ́lẹ́rà wọn ló padà fi pa nínú ìbẹ́nu àwọn tíra àwọn náà ìbẹ́nu àwọn kọ́lẹ́ wọn pé àjàkálẹ̀ àwọn wọn sì jọ ṣépè ní wọn jọ ṣépè ní pẹ̀lú àfa àfa àfa òsùn náà ní ìlú wọn gbà yẹn wọn ṣe gbé lórí ọ̀rọ̀ fún ìgbà yẹn lánàá bí àwọn apá wọn bá dìbò ti tán wọn ṣe pé ẹni tí máa ń bẹ lórí ọ̀rọ̀ náà wọn ẹni tó jẹ pé àjàká kó má ju ọdún báyìí àjàkálẹ̀ àbójú ni yóò fi pa àjàkálẹ̀ àbójú wa pa anabi Ọlọ́run ń tẹ̀lé lánàá bí yín àjàkálẹ̀ àrùn ló pa tó àwọn amadíyà wọ́n ti wà wíìkì ẹ̀rí pé wọ́n pọ̀ dáadáa lọ́nà wẹ́ẹ̀sì báyìí ẹ̀ àwọn àbí wọn ka Qur'an àbí wọn làwọn náà ń pè mú ama fi wò wọn ní tí wọn gbé lọ́wọ́ nǹkan tó burú jáì ní gbọ́dọ̀ bílọ́ọ̀mù ti amadiya ẹ nítorí pé ní ẹ bá ti bílọ́ọ̀mù ti amadiya ajagolo ilé òun gbà náà ti gbọ́ ni wọn àkóbá amadu òun gbà náà ti gbọ́ lórí ahamu ká gbọ́ ni torí pé anabi ní òun lànà bí gbẹ ìkó sànàbí lẹ́yìn wọn èyí tí wọn tilẹ̀kùn rẹ̀ fún gulama ahmed tẹ ẹ àwọn kanáà ti kí gulama ahmed ẹ wá sílẹ̀ pẹ̀lú kalẹ̀ fún gbọ́dọ̀ àwọn ọmọdé wọ́n pọ̀ káàkiri fún àwọn bẹni bẹ́sì káàkiri gẹ́gẹ́ bí lẹ́tírọ́lá ẹ̀ wọ́n ní bẹ̀rẹ̀ àwọn àyè káàkiri wọ́n ní mọ́sálásí ní nínú kókọ́ rẹ̀ wọ́n ní mọ́sálásí lọ́nà lọ́nà táǹkẹ́ wọ́n ní sẹ́ńtà pọ̀jù lọ́nà táǹkẹ́ wọ́n làwọn ti wà sẹ́ńtà pọ̀jù wa àwọn tọ́jú tó wà lọ́kọ́sí wọn àwọn náà fún so gbogbo eléyìí Ah, inú àwọn sáré tó láwọn àlùfáà láti sàkó ọ̀rẹ́ ìkàlẹ̀ tí ó ṣẹlẹ̀ òun náà ti ṣẹlẹ̀ kí a máa pe àìlá nàbì èdè báwọn ní so eléyìí alábì ní inú àwọn kan tí ó ṣẹlẹ̀ láburú ni inú sáré tó láwọn àlùfáà láti sáré tí ó ṣẹlẹ̀ ànábì ní intisharu am kí ìfọ̀kànbalẹ̀ ó náà kálí kàkà kó nínú àwọn kàkà ní sọláwà lè sọlá yóò jẹ àpẹẹrẹ ọgbẹ dàrú kìámà ni sọlá ànábì sọláwà lè sọlá sọ ọdẹ wípé ìfọ̀kànbalẹ̀ yìí yóò ṣẹlẹ̀ débi pé èèyàn máa ṣe kíni èèyàn máa sáàbù láti fi jáàlì látòrí kùsù lẹ̀ lábáwá tó fi máa lọ sí ilẹ̀ bá sọ́ra fún ìyá àti lọ́hùn kò ní bẹ̀rù kankan ẹ̀dí bá wọn kò ní sí kankan tí ó bá lẹ́rù débi pé bẹ́ẹ̀ ẹnì kan wà á dáhùn lọ́nà àbí wà á bá wọn lẹ́rù àyàfi kíni àyàfi òkú kọlásán ló lè má bàa lẹ́rù yá òkú kọlásán ìfọ̀kàbalẹ̀ ó wà débẹ̀ ìfọ̀kàbalẹ̀ náà ti tẹ̀lẹ̀ ẹ̀dìbà àlejò ní àwọn yóò sèyàn fúnra òbí yóò sèyàn àjò nínú ilé ilé sọ kò sì ní bẹ́ẹ̀ rúkú bẹ́ẹ̀ nìkan wà á yá ni wọ́n á yá kàbí kíní kan tó ìfọ̀kànbalẹ̀ ó dé bẹ́ẹ̀ àwọn àsìkò náà nínú àwọn àsìkò ti ṣẹlẹ̀ kọjá ni tó sì rọrùn pẹ̀lú padà bẹ́ẹ̀ pé pé ìfọ̀kànbalẹ̀ ó wà tí kò fi ẹ̀ní sìn kankan tí ó máa dòkínì tí ó máa tí ó máa dẹ́rù báyẹn inú àwọn tí anabi sallallahu alaihi wasallam sọ fún wa anabi ní inú àwọn àpẹẹrẹ sẹ́ẹ̀fù mọ̀ pé ọjà lè fi àmà dé òun náà ní dọ̀yà ul amánà dọ̀yà tí o máa ra trust tí o máa ra láàyè àmánà ká máa ra àmánà láàyè anabi sallallahu alayhi wa sallam anabi ni inú tẹ́ jùmọ̀ pé ọjọ́ ògbéjà alìsíyàmà dé ni ẹ anú àdìsí wa sọ yìí Bukhari àdìsí wa fáwọn Abu Hurairah radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam ni ìdàdú yìí àti àmánatu fàǹtẹ́bìrì sáà anabi ni tó bá ti di pé wọ́n ra àmánà láàyè bàbá ń fipamọ́ trust tó bá ní bí trust anabi sallallahu alayhi wa sallam ni fàǹtẹ́bìrì sáà anabi ní máa retí ọjọ́ alikiyama ebi akitọ alikiyama dénú àwọn abiy anabi sọlá àbúrò yẹn wà sọlá anabi sọlá àlọ sọlá pé kéfà ìdọ àtọ ha yà Rasulullah bóòni bóòni ọtí ra àmàlà láàyè tí wọn fún ọ lọ́wọ́ ni yóò nàn ẹ àbí wọn ni bá ń kékeré lọ́wọ́ kò ní gba abẹ mọ anabi ní ọ̀nà tẹ́ fi gbà tí wọn fún ara àmàlà láàyè anabi ní ìdá usnidal amru ila ghairi ahlihi fàǹtẹ́bìrì sáà anabi ní sábà fi ń fi ọ̀rọ̀ ti sí ọ̀dọ̀ àwọn tí wọ́n sì tí wọ́n máa ń pa ẹ̀ anabi ní kàn tẹ́lẹ̀ sá ẹ má di tẹ́jọ́ kó jàlùkì àmì ìyá ó sì jàlù àmì gbogbo alámàdé ti máa ń ké ó jẹ́ táyé ní jẹ́tà kì í àmà ni tẹ́ ẹ bá ti lọ́ọ́ kó sọ́wọ́ àwọn tí wọ́n máa ń pa ẹ̀ ìdí ààrẹ àwọn tí wọ́n mọ̀ nípa rẹ̀ tẹ́ ẹ lọ́ọ́ lè béèrè sí àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn àwọn wá sọ wọ́n láwùjọ ẹ̀ àwọn tí wọ́n pè pé wọ́n ń ba wọ́n ń takò ẹ̀sìn ni àwọn lẹ́wà sọ bí afa àwọn lẹ́wà pẹ̀lú afa àgbà ní gbogbo olú ní gbogbo àwùjọ èrú eléyìí ní àti sàbídì kí ni àti sàbídì aláma yọ rẹ̀ sọ́dọ̀ àwọn tí wọ́n lè ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́nu di ọ̀rọ̀ ayé nígbà tó bá ti di káà gbèsè káfíńtà fún télọ̀ ẹ́n ìgbà tó bá ti di káà ti gbèsè bíkìlíà káàfin fanabítà ẹ́n àti mọ̀ pé kí ni àti mọ̀ kọjọ́ bóyá àlùkàmọ̀ súnmọ́nù ẹ́n àwọn ẹ̀ náà ìmúnà lè ṣe náà ìmúnà lè ṣe ìfìfìfẹ́ rẹ̀ wúrọ̀ àwọn kaba yìí ìtọ́wá burú jáì òun náà ní bíkìlì ní ká máa sàbìtì àlámọ̀rí ẹ̀sìn lọ́sọ́dọ̀ àwọn tó jẹ́ wíkì ní fífi wọn má aburú lálá ni tó ká ìmọ̀ ẹ̀sìn al-ilmu bit-ta'allum ìmọ̀ ní sèyàn máa kọ́ ni níta àti fún wa fi máa àfa onímọ̀ àti onímọ̀ òdodo ona ni pé kíni ona káàdì kó bẹ̀rù ọlọ́run innama yakhsha Allaha min ibadihi al-ulama ọlọ́run bá a lè kọ́lá ní àwọn tí máa bẹ̀rù ọlọ́run nínú àwọn ẹrú yà ọ̀nà làwọn onímọ̀ téèyàn bá ti jẹ́ onímọ̀ tí ó ti bẹ̀rù ọlọ́run kí n fọ́ gbọ́lọ́ ọba àdìgbẹ́ láyà kó sì lóní mọ́ ẹ gbà pé aláìmọ̀ kan wúlò jùlọ. tó wúwo àwọn báyìí ní ti àwọn amọ̀ta àbíkẹ́ ọ̀rẹ́ ti lọ sọ́dọ̀ wọn amọ̀kùn wọn láfa àwọn lámọ̀kọ́ iye mímọ̀ lámọ̀kọ́ lé wọlé ní láwùjọ. anabi sallallahu alayhi wa sallam anabi ní tiwele yìí bá ti ń ṣẹlẹ̀ anabi ní kọ̀ǹtẹ́bìrì sáà anabi ní ẹ máa retí ipe ọjọ́ ògbéjà kìyàmá ó ti súnmọ́ inú tí anabi sallallahu alayhi wa sallam fún wa lápẹẹrẹ táàbù mọ̀kọ́jọ́ ògbéjà kìyàmá súnmọ́ òun náà ní qabdul ilmi wàdúhóró ti àhàlì òun náà ní kí wọ́n máa kó mímà lẹ̀ kí ìmà ó máa tán lẹ̀ wàdúhóró ti àhàlì kí àìmà kọ́ wa máa gbé ní kọ́ wa máa gbalí gbàkó ẹ̀ kó kálí kákó kí àìmà kọ́ wa ń tà kálẹ̀ ká máa fi àìmà kan ní nímà ẹ̀ ká máa tó ìmà kí ni láì mà kan nínú àwọn àpẹẹrẹ tẹ́ẹ̀bì mọ̀ yí pé ọjọ́ ògbéjà kìámà ó súnmọ́ náà. إن حديث أنس بن مالك رضي الله عنه يقول عن صحيح البخاري في مسلم النبي صلى الله عليه وسلم من أشراط الساعة إنه أقبيتات ما فجوا بلا القيامة دي أن يرفع العلم ويثبت الجهل هنا نبيت موفد كني قومي ما نله يعني فيما ما نله ما ويثبت أو ويثبت الجهل يا إما كوزي كني كون واري جموجه أي مكاري جموجه أو أتكني أو أقومي ما نله إلا كون يقومي ما نله تاوان كوني ṣé wọ́n kàn kóyún ọ̀pọ̀ nínú akáyà àwọn yẹn ni àbí wọ́n kàn jí láàárọ̀ ọjọ́ kejì báyìí nìyí tó di hátẹ́lẹ̀ kò bá ní ẹni díẹ̀ mọ́ anabi sallallahu alaihi wasallam ti kó yé wa ipe níta gbàlérò pẹ̀lú pé mo kó mi máa lẹ̀ ẹ́ anabi sallallahu alaihi wasallam ti kó yé wa pé níta gbàlérò pẹ̀lú ẹ̀ òun náà ni ikú àwọn onímọ̀ àwọn afáàrí àwọn tó ní mímà wọ́n ti kìnnì wọ́n máa kú ibẹ̀ láti mọ̀ bí ọlọ́ọ̀bá àdìgbò láti fi ń kú mímà lẹ́nu torí pé ìmọ̀ ti ń bẹ wọn ẹ eh? wọ́n ti dégé ni wọ́n ti àti wọ́n papọ̀ máa ní àlè yọ mẹ́gbọ́n mi kàlẹ́ ẹni wọ́n ti sùn káwá lábẹ́ yọ mẹ́gbọ́n mi lẹ̀ àádọ́fẹ́ ẹlòmíì bá ti kú bá ti kú náà ẹ̀wọ̀ ẹ̀wọ̀ máa ń jẹ́ kú wọ̀ nínú àwọn tàbí ànábì abdullahi bin abbas ẹ̀sùnmáàlì ló ń ma ẹ̀ ń tọ́sẹ̀ nígbà tó ó kú wọ́n ti pẹ̀lú màálẹ̀ náà ni abdullahi bin mas'ud abdullahi bin umar àwọn tó tẹ̀lé wọn àwọn tàbí wọn bá ń gbé àwọn àyíká abu hanifa imam malik imam ah, malik imam shafi imam ahmed gbogbo àwọn àyíká yìí ti wọ́n kú àwọn buhari náà wá imam muslim imam awuzai gbogbo àwọn ìmọ̀ yìí wọ́n lọ títí ibùsọ̀ ìmìyà ibùsọ̀ ìkọyìm gbogbo àwọn fáyì ṣe nímọ̀ tó tí wọ́n ti ìmọ̀ tó sọ́nà nípa wàhálà lọ́sọ̀ làǹkà wọ́n kú pẹ̀lú màwọn náà yìí kátó wa sọ pé àwọn tòkítòsí táwọn afá wa ń segin táwọn afá náà wọn kú àwọn jẹnẹrẹsì àwọn afá wọn wá segin ọwọ́ àlọ́ ẹ̀yìn àdìsẹ́kọ̀ọ́ ẹ̀mí báyìí ó lọ sẹ́kọ̀ọ́ tẹ̀mí ó lọ sẹ́kọ̀ọ́ kílẹ̀mùkọ́ sẹ́kọ̀ọ́ aláma ìbáyìí rahma ọlá ọlọ sẹ́kọ̀ọ́ amáyí jáde sẹ́kọ̀ọ́ mọ́gbẹ́lì àlùwárí yìí gbogbo àwọn afá yìí wọn wá segin wọn wá ń lọ wọn tó tẹ̀lé ra wọn wọn náà ló fà ní ìdíjọ́ bá rí fà sí sẹ́kù wa lọ́dún ẹ̀kọ́ ọ̀dọ́ àti bàwùlá wọn ni bàkúyà tó sálà nínú àwọn tá a fẹ́ ìtọ́jú bẹ́ẹ̀ sẹ́kù ní àwọn sálà jẹnẹrétọ̀ tí wọn náà ní ìdíjọ́ ní nǹka tẹ̀lé ẹ̀ alábi ti jẹ́ pé yíwa pé a fi ọdún yìí dún ni a máa ọdún yìí dún ni a alágbájá gbìyànjú a tún gbìyànjú rẹ̀ tó kú abdullahi ibn am ibn al-as radiyallahu anhuma ó ní anabi sallallahu alayhi wa sallam kúlóhùn gbọ́dọ̀ ní anabi pé anabi ní inna allaha la yaqbidu al-ilma intiza'an yantazi'uhu min al-ibad ó ní ọlọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ ní kómímà kó o nílẹ̀ látara pé yóò kàn fa ìmọ̀ yọ kó o lára àwọn èèyàn ó ní kèsì bọ́lá ọba àlejò ọlọ́wọ́ ti kó ìmọ̀ kó o lẹ́nu walakin yaqbidu al-ilma biqabdi al-ulama àmọ́ ọlọ́wọ́ bá àlejò ti kí ni yóò máa kó ìmọ̀ kó o ìkọ́bí ìlúlànà pẹ̀lú kó máa ti kíni kó máa mú àwọn àfa kú lérílẹ̀ hátà làmúyẹ́bùkọ̀ àdìmánì títí tí òfin wá rí pé kíni kò á ní sí onímọ̀ kankan máa lórílẹ̀ alábìyẹn tó bá ti wá dìgbà tí ò sí onímọ̀ kankan lórílẹ̀ má ìtàkàdà náà sọ̀rọ̀ òòsàn jùhàlà jùhàlà àwọn èèyàn wà rí pé kíni àwọn tí wọn wá fi ṣe lérí àwọn náà láláì màkà ẹ tó bá ti pé olójú kan ẹ ọba nílùú afọjú àwọn tó wá jẹ aláìmọ̀kan àwọn ni wọn wá sí kíni àwọn ni wọ́n máa di àwọn ni wọ́n máa darí mímọ́ ànábì ní fọ̀tún ìlú fẹ́ àfọ̀wò àwọn yóò máa wá béèrè béèrè lọ wọ́n ti máa ti bá tó afáwọn nígbà táwọn onímọ̀ ti kó lè lílẹ̀ tán ẹ̀ àwọn tó jẹ́ aláìmọ̀ tán ànábì ní wọ́n máa wá béèrè àwọn yóò máa béèrè lọ́wọ́ wọn fàáfọ̀wò gẹ́gẹ́ ẹ̀yìn wọ́n máa wá ti pátó aláìmọ̀ ìwọ náà lẹ́yìn ti bá tó wa pé kéèyàn obìnrin lọ́wọ́ kò ti kankan kéèyàn obìnrin lọ́wọ́ obìnrin tó èso mi rẹ̀ ẹ oyún ni òsè nǹkankan pátá náà ló bá wọn débẹ̀ iná ni wọn máa ti pátá music ẹ kí ẹ máa gbọ́ music kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ iná ni wọn ti pátá kí ẹ máa jaja ẹ kò sí kí ẹ máa jẹ tẹ́lẹ̀ àmọ́ nìyí bẹ́ẹ̀ bá lè jaja ó jẹ ẹ ìwọ náà lẹ́yìn tó máa ti pátá rẹ ìwọ náà lẹ́yìn máa tó ti pátá kókè ni wọn máa ní òhò pé kò sí ti ń jẹ hijab nínú ẹ̀sìn pé wọn kálukú freedom wọn kálukú máa ní òhò ẹ tí wọn lọ́ọ́ mẹ́tí wọ́n mọ̀ sí fatuwa rẹ̀ àwọn yóò tún máa bí wọn tó àwọn fatuwa yìí ti di di di ní àwọn kan tó jẹ́ wípé ní tá àgbọ̀rọ̀ yìí lọ́la àwọn tó ti kọjá náà wọn sálà tó máa wá jáde lẹ́nu wọn kí ló fà á nígbà tó jẹ́ pé ìmọ̀ ti kó lẹ̀ àwọn aláìmọ̀ kan olóṣèkú lẹ̀ wọ́n ti wá sọ wọ́n di kéde wọ́n ti wá sọ wọ́n di olórí ẹ̀gbọ́n tá anabi sọ nípa wọn anabi ní fọṣọ ìlú fàáfáwò gbẹgẹrì ẹdí anabi ní wọn máa bèèrè lọ́wọ́ wọn wọn sì máa ṣe fatwa aláìní máa kí ni wàá tẹlẹ ọ̀dọ́ ìlú àwọn nǹkan fún rẹ̀ wọ́n sọnù látara bí wọ́n ń tẹ̀yí wà á sọ lù ú wọ́n sọ àwọn èèyàn so àwọn náà ni wọ́n máa ń pè ní bọ́ọ̀lù mòdèlì ó sọnù níbi ń sọ àwọn èèyàn nù sọkọlọ ọba àdìgbọlá kó mọ́tà sọ akó níbi ìsọnù àti ìmáa sọ àwọn èèyàn nù so eléyìí òun ni díẹ̀ inṣàlá wọ́n tún ti ní àsìkò míì á tó kọ̀ǹtínì lórí àwọn àpẹẹrẹ yìí gbogbo ìdáǹkà fúnra yìí àmàrọ́tú àsóbùrọ̀ àwọn àpẹẹrẹ kéékèèké kéékèèké níbà bíṣe ń tóbi léjú wa oríṣi àpẹẹrẹ wẹ́wẹ̀wẹ́ náà lànà ìka fún kìí sá òfin ṣe àpẹẹrẹ ńlá tó bá àpẹẹrẹ ńlá bá dé à bá a ti sọ ìkọlá màá sọ àpẹẹrẹ ńlá ò sì gbé a máa gbọ́ àwọn àpẹẹrẹ látàná bí ní ó dìé tó yẹ pé èyí yóò ti máa dìde jù àyè nígbà tí yẹn bá ń gbọ́ àwọn àpẹẹrẹ yẹn pẹ̀lú ọ̀dọ́ ọlọ́ọ̀bá àlùfẹ́ láyé kéékèèké kéékèèké tá a nàbí sọ̀rọ̀ wà lọ́sọ̀rọ̀ àwọn sọ̀kún wáyé tá a bá sọ tán àwọn àbọ̀ síbi ńlá àwọn àpẹẹrẹ ńlá yìí nìyẹn àwọn náà ó gbẹ̀rù lé àlùfẹ́ àmọ́ yóò ṣẹlẹ̀ wọ ọjọ́ tí wọ́n fi ṣe gẹ́gẹ́ ní kí gbogbo ayé kò parí pátápátá ni ìmọ̀ ó ṣẹlẹ̀ sanabi sọ̀rọ̀ wa ló sọ̀rọ̀ ó sì ṣàlàyé gbogbo ìmọ̀ wọn ó jẹ́ pé àwọn ìmọ̀ tó ṣẹlẹ̀ yìí yóò máa sọ ọlọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ti bá mi láyé o ìyẹn mọ̀ bẹ̀rẹ̀ ọkùnrin báyìí láyé níbi àwọn ìmọ̀ yìí tó ṣẹlẹ̀ nítorí pé ẹni ọlọ́run bá yọ nígbà wọn kọ́ àfáànù ni nígbà táwọn ìṣẹ̀lẹ̀ yìí bá ṣẹlẹ̀ so inshàlá tó bá di lọ́la peter ti dúró ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ tó wá dúró lórí kọ́bùlù ẹ̀yìn pé kíkó mímà nílẹ̀ àti kí ni òhòrò jahal àti rírì lẹ̀ àyìnbọ̀kan lórílẹ̀. ẹ pa gbogbo mi wọn tó ń jáde yẹ gan. صلى الله على نبينا محمد وعلى آله وأصحابه ومن والاه بيري عليه الصلاة والسلام òkú àlàfo sẹ́yìn ní káyìn máa ń lọ sùn ọ̀rẹ́ yóò lọ ẹ́ tọ́ wọ́n ní àwọn èèyàn máa ń lẹ àwọn èèyàn máa bò kó ara mu látara pé bóyá sọ́kòtò yẹn ò kọjá òde kókósẹ̀ bíi tiwọn pé òye ò ṣe kíni èyí ò sẹ́yìn tí wọ́n ti dábẹ́ abẹ́ ẹsẹ̀ fún nígbà tí èèyàn aná tòkòtò tó wọn á pè wọn máa pè yẹn ní Boko Haram tó àwọn tó máa ń pè yẹn ní Boko Haram káwọn náà bẹ̀rù ọlọ́ọ̀bà àdìsọ́lá torí pé àwọn náà mọ Boko Haram wọ́n mọ àwọn tó ń pè ní Boko Haram wọ́n sì mọ̀ pé Boko Haram ò ní mọ bí àwùjọ wa bá ti wáyé <laughs> wọ́n sì mọ̀ pé wọ́n pè sàbísà ní Boko Haram gbé òye ní káàkiri ìlú ẹ̀sìn báwọn nìyí so ìmọ̀ wá pè yẹn ní Boko Haram nìyí nǹkan tó burú jáì ní tẹ́sí mọ̀ pé ní wọ́n ti ṣùgbọ́n àwọn boko haram nísìnyí wọ́n ń ta kó kéwò western education àwọn tó ń pè boko haram níbi láyé àti àlọ́lé ìwé àti ìjà sàtúkẹ́tì wa ní ti ń bẹ̀ lọ́wọ́ wa ẹ̀ àti ìdílé ìjọba ìdìbò àti ìmọ̀ àjọ boko haram níbi máa ṣe ẹ̀hẹ̀n mọ́ra tí ò yé wọn òun náà ni pé ṣòkòtò yẹn kó má kọjá kókósẹ̀ kó má dé kókósẹ̀ òun ní sọ́nà anábì sallallahu alaihi wasallam anábì fẹ́ kí ṣòkòtò ọkùnrin kó dé ìdájọ́ ojú fún ọba àmọ́ kó o lè lójú ìdájọ́ ojú fún anábì mọ́jọ débi kókósẹ̀ rẹ̀ pé kókósẹ̀ ò ní pín mọ́jọ sọ́ọ̀jù kókósẹ̀ rẹ̀ ò ní pín tó fẹ́ mú sáà níbi ìbáwí bẹ̀rẹ̀ sọ fún wa pé kò wí bẹ́ẹ̀ náà ẹ́n ẹ̀bẹ̀ sáà iná sáà rí pàánà bí wí bẹ́ẹ̀ iná lẹ́bi máa ń bẹ́ wọ́n bẹ́ẹ̀ ṣe tuntun ọ̀nà mi wé dẹ́sáàtì lànà bí mi ń gba dẹ́sáàtì níjọ́ lànà bí sàlàyé wọ́n pé dẹ́sáàtì mi kan ẹ́n ibi dẹ́sáàtì ni àsìkò dẹ́sáàtì ni dẹ́sáàtì lànà bí òní ilẹ̀ ìlú àwọn ànábì àwọn ìgbìnní kí sókòtò máa ṣe kíni kó máa lò kí kọ́ńbà kó eruku ṣé ebi dẹ́sáàtì náà lóbìnrin wà sánà ìgbìnní kí sókòtò lóbìnrin máa ti jìbá ẹsìn máa gbọ́ àwọn obìnrin pé jìbá fún agbálẹ̀ ẹsìn ní gbọ́ ọkùnrin pé sòkòtò rẹ̀ wọ abẹ́ ẹsẹ̀ rẹ̀ tó ẹ̀rí gbogbo eléyìí àbíyàn bẹ̀rẹ̀ ọlọ́wọ́ balẹ̀ pẹ̀lú adé ẹlẹ́ẹ̀kejì àwọn tó máa ń pè yàn ní Boko Haram tó àbúrúta wà bẹ́ẹ̀ yìí náà ní ìwọ̀n mọ́bìnrin táwọn tó máa ń mọ̀bìnrin tí ìyàbá bẹ́ẹ̀ láká ìwọ̀n dọ́gba sí ti ti yàn ní èyí ó kà lọ rìpọ́ọ̀tù wọn fáwọn ọlọ́pàá ni kí ẹni ń pè mí ní Boko Haram o a sì mọ̀ pé Boko Haram terrorist group ni wọ́n ìjọba ń wá wọn ń pè mí ní nǹkan tí jẹ́nu sọ̀rọ̀ pé tó máa ń mú ọ nísìnyí wàhálà ní ìsinmi wọn tó aláàrùn sínú ọ̀pọ̀lọpàá gbé yàn ẹ̀hẹ́ tó wúrọ̀ àwọn kaba àwọn ẹ̀ máa pè ntẹ́yìn bá pera ẹ̀ ní ẹ̀ pé alùsùn náà là ń pera wa ẹlẹ́kùn ẹ̀ sì máa pè ẹ̀ ní ntẹ́yìn òpera rẹ̀ níta pera wa ni alùsùn náà ni wa ẹ̀ tó àdìbáwò sálàfù ni wa orí sàlàfíà la wà wà lórí ìlànà anábì sọ̀lá wà àwọn àwọn ẹni ibi wọn ti kọjá lọ tó pera wa ni àwọn tó pera wọn fi ti jàníyà a bá fẹ́ sọ̀rọ̀ nípa ń ń tẹ́ ẹ bá sọ̀rọ̀ náà pàrọ̀ sínú àwọn jàmáà náà ẹ̀yin náà mọ̀ tó dáàbò sínú àwọn jàmáà wọn ṣe ẹ̀yin pẹ̀lú ẹ̀rí kan máa mú wá ẹ̀yin ẹ̀dá kun tó tó bá ti mọ̀ sọ fún àwọn ẹ̀ pé àrùsùn náà ẹ̀yin mo yẹ kúnlẹ̀ ẹ̀ mọ̀ sàrẹ́ pé wọ́n ní kò sínú làná ní kí ẹ̀ mọ̀ kúnlẹ̀ ẹ̀ mọ̀ sàmọ̀ sọ pé àwọn olójúdì wọn ní kúnlẹ̀ ẹ̀ sọ́ bá ti sọ ni ẹ̀dìbà ẹ̀ sọ́ bá ti sọ ni torí pé táwọn bá ń sọ pé ẹ̀ka sàlátù fájìlì sí àwọn sọ bí amúyà jáni ti sọ ni ó sì wà ní jàre màá ní pé amúyà jáni ó ti rí gbogbo tẹ́ bá sọ làwọn máa ń sọ ntẹ́ bá sọ láwọn sọ lílé ká ó takò làlà nàbí sallallahu alaihi wasallam àbí ntẹ́ bá ṣe ká eléyìí takò Qur'an bíyẹn ti máa ṣe nù ìtẹ́ bá káwọn náà ṣe lásìkò tó wá tó dé ojúbun ni ẹ bá kó takò Qur'an ẹ má yà wá ẹ mú hadith wá báyìí pé jìlì bá ẹlẹ́tẹ́lẹ́ à ń wọ olótakò ẹ mú wá báyìí pé nùpọ̀tà fílẹ̀ òun lẹ́ni kó takò sunnah nàbí sallallahu alaihi wasallam ẹ mẹ́rin wá bí yẹn ṣe máa ń ṣe lójú owó fi máa yẹn lójú òní máa ti wàhálà àwọn kẹ́yìn kan wá sọ ọ́ di pé káka máa dáadáa parọ́ mọ́ra wa káka máa parọ́ bẹ́ẹ̀ nìkan ń jó ní inú wa nílé sọ bẹ́ẹ̀ nìkan ẹ́ ó ní olémi àlèkí ẹnìkan ń jó ní ó ní olémi ekú méjì ló fi kúnlẹ̀ níwájú lágbájá báyìí nígbà tí nígbà tí ẹ dákun <laughs> kí ni kí ni rọ ilé àwọn méjì ti báyìí wọ́n fẹ́ sọ̀rọ̀ ìdìbò náà fi kírun wọ́n sọ̀rọ̀ ìdìbò náà fi kírun ebi sẹ́yìn bá wáyé àti nípa ìkúnlẹ̀ èdè wa nítorí tí wọ́n lè sọ̀rọ̀ ẹnìkan tó mo tún dọ́dọ̀ ẹnìkan wọ́n dà ó kúnlẹ̀ lórí kún méjèèjì lórí kúnlẹ̀ kún báyìí ẹ̀dá kún torí kíni kíkíni wọ́n bá ṣe ẹ̀ kíkíni ó bá ṣe àbí kíkíni wọ́n bá ṣe bó ń tẹ́lẹ̀ ń jẹ́ láti bòsíbò sogoro àwọn sọ báyìí sẹ́mi tó àti tún yà lọ́gbọ́ bẹ̀rù òun náà ni pé àwọn èèyàn ò bẹ̀rù ọlọ́run fún àmọ́ àwọn èèyàn ti máa ń ṣe bídíà tó bẹ̀rù ọlọ́run àbẹ̀rù ọlọ́run náà ló gbé ẹ̀rí bídíà èsì ní ṣe bídíà kó má máa parọ́ torí pé irọ́ gangan ni bídíà gan torí pé parọ́ mẹ́sìn ní jòsí mẹ́sìn ló pè lẹ́sìn tó o bá ti wá parọ́ mẹ́sìn tó ń parọ́ máa wà pé kí wọ́n dùn wá èèyàn parọ́ mẹ́sìn ọlọ́run pé kí ní bẹ́ẹ̀ mẹ́sìn tó sì bẹ́ẹ̀ sẹ́yìn kọ́lọ́run parọ́ mọ́ o pé léyìí pé bẹ́ẹ̀ mẹ́sìn ànábì tó sì bẹ́ẹ̀ tó parọ́ mọ́ ànábì nù tó tó bá parọ́ mọ́ tiwa kó ní ìwà dùn wá tó kí yóò bẹ̀rù ọlọ́run ní táwọn kan fi sọ gbé léyìí òun náà ni pé wàláì ṣé yorùbá kó kúrò àdá kíkó tó dé àwọn àpẹẹrẹ ọjọ́ àti àmàlà ń sọ yìí nítorí kálukú ti àwọn àpẹẹrẹ míì náà ń sọ ẹlòmíì náà ń di àlàáfíà ara rẹ̀ pé ní pé bóun ti gbádùn lánàá òun gbádùn dáadáa bẹ́ẹ̀ lónìí àpẹẹrẹ ń sọ ẹlòmíì látara pé àwọn ikú ń pa ojúgbà rẹ̀ tí o bá ní kúti má ti ń pa ojúgbà ẹni òwe ní pa fún ni ikú ń pòwe fún kálukú wa àwa ronú pé káṣí wa túbá ń jọ kan àbí káṣí àwọn máa dáadáa parọ́ àwọn ọ̀dọ́ kéékèèké àwọn tó yẹ kán wà ní kán wà ní skul àbí kán wà ní yunifásitì àbí kán múra káwọn ọ̀dọ́ tó yẹ máa ń ṣiṣẹ́ ẹ wà ní gbogbo wọn kálukú wa ní kókò lẹ́kùlé wọ́n máa jó nǹkan bẹ́ẹ̀ fi ń jó nǹkan ní wọ́n máa rí nǹkan mọ́lẹ̀ káàkiri èyí ní gbogbo kàkàrà bí táwa yìí náà wọ́n máa jó nǹkan eréṣiríṣi tí ó máa ẹ̀jẹ̀ ní máa ń jó gan wọ́n tún máa rí nǹkan mọ́lẹ̀ káàkiri lọ́sàn-án kò wá tójú tì má tó gbogbo àwọn kaba yà bú lálá ni ní táwa fi ń sọ káwùjọ wọlé má ni ṣègbà ní àtàbà fẹ́ gbà bẹ́ẹ̀ ṣègbà ní ẹ̀mọ́sí yálà jùmọ̀ káwa bá a máa ṣe àbí kí yorùbá pọ̀ lọ́dọ̀ tiwa àkúṣe kí òkú àjọmọ̀ ṣe má náà ní káwa iṣẹ́ tó jẹ́ sí àlàálí ká máa ṣe sáà ń sọ láwùjọ nìyẹn kèsì pé a ní kẹ́ mọ́gbọ́ òbí dáhùn lọ́wọ́ àwọn èèyàn ní ìsìn àwa ní ìtọ̀ tẹ́wájú bẹ́sẹ̀ dáhùn àwa ní ẹ pé tó gbóró àwọn kan láyé nísìnyí ká fọ àwùjọ mọ́ ni kájọ mọ̀ pé kìíní yóò da ẹ̀sì báwọn nísìnyí kó jẹ́ gidi ẹ kó kálukú gidi iṣẹ́ tó ní halal ní òde fọwọ́ sọ yàrá náà ń sọ nìyẹn yóò ní ó jẹ́ káwùjọ owó mọ́ yóò sì jẹ́ ní fọkànbalẹ̀ yóò jẹ́ kí wọ́n àwọn àgbàlagbà àwọn nígbà máa ń ṣe bí láàánú fún àgbàlagbà náà táwọn náà kún wọn láti takò àlùsùn náà tẹ́ẹ̀mọ̀ pé kẹ́ ẹ gbìyànjú ká ẹ mójútó àlùsùnà kájọ ṣe súnà yìí òun náà ni ó já ní fọkàbá yìí láwùjọ òun ni ó jẹ káwọn àgbàlagbà gan òun gan lẹ́ẹ̀lẹ́bì sùn lẹ́ẹ̀bì tẹ́sẹ̀ ẹlẹ́bà ìtẹ́ máa jẹ wọn mọ́ tẹ́ẹ̀mí fọkàbá rẹ̀ sábà wà láwùjọ gbogbo àwọn tí súnà àlẹ́ sọ̀lá bá ti wà tó bá àbá àwọn tí ń gba fóònù lọ́wọ́ àwọn èèyàn ẹ́ wọ́n wá gba fóònù lọ́wọ́ àwọn èèyàn wọ́n á mú wọn ní àlùsùn náà ni ẹ ti ní wọn níbẹ̀ àbá àwọn tí ń fún àwọn èèyàn lóyún tẹ́ ń gbọ́ ọmọ káàkiri ilé wọn ti pé tọ̀ sẹ́yìn tẹ́ ọ̀dọ́ ilé ìtúni wọ́n tún lé ikọ́ tún so tẹ́ ẹ ti mú wọn dé àlùsùn náà kárí sálọ̀ olókun wa sálọ̀ olókun wa lóyún yahoo yahoo tí wọ́n ṣe àwọn amụ ọlọ́pàá mú tí wọ́n bá eré kiri kan lé wọn tí wọ́n bá kiri gbogbo àwọn kiri aláwo lé wọn ẹ̀yìn tí wọ́n wéri ọmọ tí wọ́n wáyé tí ọmọ tí wọ́n ọmọ tí wọ́n lẹ́kùn lé wọn gbogbo àwọn wọ̀nyí alùpùpù náà òjòmọ́ àwọn olóyìn ibi tẹ́ ẹ ti mọ̀ pé àbí wà lórí òun náà làwùjọ wa láti ní fọkàbalẹ̀ bẹ́ẹ̀ bí kọ́lọ́n ti parí ẹ̀fọ́ akóni alẹ́mínà àmọ́nú wàlábíyá ti so ìmáàdà ń bẹ̀rù ní wùláyé kàláhùn amú wọ́hùn kòtàdùn. àwọn tó bá ti nígbàgbọ́ tí wọ́n bá ti da fún ọ̀pá nǹkan mímọ́ ìmánì wọn fún ọ̀pá ẹ̀bọ́ papọ̀ mọ́ wùláyé kàláhùn amú àwọn ni wọ́n ní fọkàbalẹ̀ wọ́hùn mọ̀tẹ́dùn àwọn ló sì wà lórí ọ̀nà mà táàbá táàbá ti ń bá lọ́ba ti ń bá lọ ìkòyí sí fọkàbalẹ̀ èdè bá wọn gbogbo táwọn kan pariwo táwọn náà gbogbo parí kẹ táwọn náà sàn yìí nìsín kọ́nà ọba àlekẹ́ lábàá àlekẹ́ àwọn àti tiwa ni ẹ màdé rọtàn kábà àbí láwùjá ìlọ́dọ̀ ọlọ́run ní pẹ́ẹ́tọ̀ àwọn ò kọ́ lẹ́rán àdákẹ́ èdè bá wọn. wọ́n yìí la tí máa ń lọ bí ṣe ń lọ yìí nìsín kò sí àjọ ní ìfọ̀kànbalẹ̀ náà ẹ gbogbo ẹ̀ta warawara rẹ̀ nígbà tó bá ti máa ń tà máa ń fa náà àjọ máa fọ́ náà ni àjọ máa fọ́ náà ni gbégbé ní tẹ̀lẹ̀ tá a bá kọjá ní gbogbo ọjà gbọ́ nísìnyí gbígbórùn fún un ẹ eh, à ah, níbo mi ta gbà kọjá ibẹ̀ náà lájọ gbà kọjá ẹ wá bẹ̀rẹ̀ sí ju àwọn kiri burúkú tí wọ́n ń jó òun nísìnyí à lè lè lè àjọ gbé àdúgbò náà ni so àwọn owó àwọn nǹkan báyìí nígbà mi ń sọ òun náà ní pé kó kálukú wa ẹ ẹja orúkú àdá kábẹ́rù ọjọ́ òbí dàbí ṣe yá mi kábẹ́rù sàárè ìgbé àwọn agbóhùn sàárè ìjọ kan tí ò ní sẹ́ni kankan pẹ̀lú wa láwọn òkú yóò kú wa yóò ṣe kí ni yóò sì kú wa wa tàbá gbé wọnú sàárè tàbá tàbá màpá ní jáwọ́ ń bẹ̀ ẹ ti bá wọn ká tún mọ̀ sí kí ni ká tún mọ̀ parọ́ máa wọ̀nyàn máa Kama má wọn pe àwọn èèyàn ló kọ tí wọn bá jẹ ká má wọn fi wọn ti síbi tí wọn bá sí lára wọn ọláì ọkàn dùnmọ́ mi ọ̀rọ̀ kan tí ọ̀rọ̀ kan ní máa ń dùnmọ́ mi jù láyé nígbà táwọn èèyàn bá ń parọ́ mọ́yàn tán parọ́ ìdílé ti mọ́yàn ọ̀rọ̀ kan tí Aisha radiyallahu anha tó sọ nígbà tí àwọn èèyàn tí wọ́n ń ṣépè láwọn Abubakar àwọn Shia wọ́n ń ṣépè láwọn Umar wọ́n ń ṣépè láwọn wọ́n ń pè wọ́n kébè Aisha ni kí wọ́n ń ṣe ilé mà kí ni wá ń ṣe ilé mà ó ní ọlọ́run máa mà ó fẹ́ kó jẹ́ pé àwọn wọ̀nyí ẹ̀ ó fẹ́ kó jẹ́ pé iṣẹ́ wọn ti dúró pẹ̀lú bí wọ́n ti kú àmọ́ ládàá wọn ti kí ni kí ládàá wọn máa kọ̀ntínú lọ ó ní tọ́lọ̀ ń fẹ́ nù tó fẹ́ bá ti ń sèkò lágbáká ìlú sìn yóò máa fi gbára sí ni ẹ̀ nítorí pé tó bá jẹ́ òkúta ìkíyàmà ó sàn bẹ́ẹ̀ náà ni gbogbo tó bá pa ọlọ́mọ ẹ̀yàn ẹ̀ ẹ wọ́kọ́dọ̀ ka hàlà wàá kàlà má la hàlà gbọ́dọ̀ tẹ̀ nfa mẹ́yàn tí o ti lára rẹ̀ o ṣe báyìí o ṣe báyìí o ṣe báyìí tẹ̀ bá ti ní tẹ̀ bá bẹ̀rẹ̀ àwùjá rẹ̀ gbogbo eléyìí tí wàá ti dọ̀gbé dàlẹ́ ìyá àmà àníyá mi yóò wàlláhi àníyá mi tó gbó káàdùn náà àwọn náà ní bùkátà sí ìlàdà àwọn pọ̀ sí káàdùn tẹ̀ náà tó ti dáwọ̀ ẹ̀sìn wa ọ̀rẹ́sìn àbẹ tó bá tó bá láyé lókù tó bá tó bá báyà tó bá ní ah, ẹ̀dá fún ẹ̀rọ bínú mùsùlùmí báyìí mùsùlùmí báyìí àmọ́ láì ṣe bẹ́ẹ̀ wàlláhi tó bá ní dọ̀gbé dàlẹ́ ìyá àmà kò sí yá mi bẹ́ẹ̀ wọn kálukú ẹ̀ gbogbo ńlọ tó bá lẹ́tọ̀ọ́ lágbà ọ̀nà lágbà ládàá wọ́pọ̀ pọ̀ sí wallahu ta'ala a'lam na'am. subhanahu wa ta'ala ṣàlàyé ìlànà ìlànà ẹgbẹ́ ṣàlàyé ìlànà ìlànà ìlànà